نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ èyí tó pọ̀ nínú òkè ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún aṣáájú ẹ̀dá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam àtọ̀rọ̀ àlékún dáadáa látọ̀dọ̀ ọlọ́run àti àkíyèsí rẹ̀ àti ìkúnlọ́wọ́ rẹ̀ kí ọlọ́run ọba máa bá wa ṣe fún àwọn àfa wa àwọn tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ láti ibi tí ó ti bẹ̀rẹ̀ tó fi débi tó délé ní abẹ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ kí ọlọ́run má fòrò wọn ọlọ́run má dà wọ́n láàmú àwọn tó ti bọ́ sálì kíámà ọlọ́run kó bá foríjì wọn àwọn tó ń bẹ láyé ọlọ́run má bá ṣàánú wọn àwọn òbí tí wọ́n bí wa ọlọ́run ìwọ lọba tí o máa ń dúró ti ẹ̀dá amúṣẹ máa bá a dúró ti wọn ọlá àti tóbi ọlọ́run ọba ẹni tó ti wá ní wọn lálìkìyàmà ọlọ́mọṣẹ bá forí ti wọn ọlá àti tóbi ọlọ́run ọlọ́ọ̀kan ṣoṣo rẹ̀ àwa bẹ̀ ọlọ́run ọba ìjókòó wa tèní <clears throat> tí í ṣe ìjókòó tefsir abẹ Ọlọ́run ọba nítorí rẹ̀ kọmọṣẹ kakún ọ̀kan nínú àwọn ṣe olóore wa yawma la yanfa'u malun أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نرسل المرسلين إلا مبشرين abẹ̀rẹ̀ tútùmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni yóò kẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama abẹ́ ọlọ́run kó má ṣe àìfi èmi àti ẹ sínú ẹni tí ó kẹ́ níjọ́ náà. níbi tí a bá tafsiri wa dé lánàá ibẹ̀ náà ni a ti tún máa fara lénìí ìgbà tí ọlọ́run ti ṣàlàyé fún wa ìṣesí àwọn kèfèrí pẹ̀lú gbogbo àlàyé táwọn ànábì ọlọ́run ọba ń ṣe fún wọn ìṣesí wọn yìí náà ń forí sọ ntọ́lọ́run ọba ti kádàrá mọ́ wọn láti pilẹ̀ ọlọ́mọ kádàrá aburú mọ́ wa ọlọ́run ọba wa ń sọ fún wa kí ni ojúṣe àwọn ànábì ọlọ́run gbogbo ẹni tá a bá pè lánàbì ọlọ́run iṣẹ́ wo la gbélé wọn lọ́wọ́ wọn kì í sòpìdán débi pé wàá máa sọ pé kán pidán fún yín wọn kì í ṣe ẹni tó wẹjú tẹ́wàá máa sọ pé kó máa sọ ohun tí ó ṣẹlẹ̀ lọ́la fún yín àwọn ànábì ọlọ́run a kò mọ̀ wọ́n pẹ̀lú dán pípa débi pé wàá máa sọ pé ká tó lè gbà pa ànábì ọlọ́run ní ọ̀ṣiṣẹ́ ìyanu kì í ṣe ń ẹ̀ràn wọn nìyẹn ọlọ́run bá wa ń sọ tó ń torí rẹ̀ ráwọn òjíṣẹ́ ọlọ́run ọba ni wa ma nursilul mursalin. wa ma nursilul mursalina illa mubashirina wa munzirin. ọlọ́run ọba ní gbogbo àwọn òjíṣẹ́ tá a ránṣẹ́ kò sídìí kan tá a torí ẹ̀ rán wọn illa mubashirina wa munzirin ọlọ́run ọba nídìí ìdí kan ṣoṣo ta torí ẹ̀ràn àwọn òjíṣẹ́ wa sí yín òun náà ni ilá mubashirin kí wọ́n bá lè máa jẹ́ni tí ó máa fún yín níro ìdùnnú pé bẹ́ẹ̀ bá ṣe tọ́ lọ́hún ládàá ń bẹ bẹ́ẹ̀ bá ṣe tọ́ lọ́hún àlìjánà ń bẹ níta torí ẹ̀ràn wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì níta tún torí ẹ̀ràn wọn náà ni kí wọ́n wá máa kì í nílọ̀ ìkìlọ̀ nípa kẹjìnà sí ntọ́lọ́wọ́n bó fẹ́ ẹ̀ṣẹ̀ ń bẹ fẹ́ni tó bá lòdì sífẹ́ tọ́lọ́n ìyà ń bẹ lálùkìyàmà fún gbogbo ẹni tí ò bá ṣe tọ́lọ́n níta torí ẹ̀ràn wọn nìyẹn albasharotu wal-inzar ìmọ̀ fúnni ní ròdùnú àti ìmọ̀ kìlọ̀ fúnni ìdí méjì tá torí ẹ̀ràn àwọn òjíṣẹ́ ọlọ́run nìyẹn àárán wọn láti wá máa pidán ọlọ́run ọba ń sọ eléyìí kó lè máa jẹ́ ìdápadà ọ̀rọ̀ sáwọn kèfèrí torí pé àwọn kèfèrí tán bá ti rá ànábì ọlọ́run kan ó nìyẹn tó bá pa ànábì ọlọ́run ni ọ ọ̀ya ní kíkiri kan ọ̀jábọ̀ ń sọmọ̀ tẹ́pà ànábì ọlọ́run ni ọ ní kíkílẹ̀ ọ̀lànà kí nǹkan kan ó ṣẹlẹ̀ gbogbo àníyàn wọn ni pé téèyàn bá ti já ànábì ọlọ́run ó gbúdọ̀ máa pidán iṣẹ́ ìyanu gbúdọ̀ máa ṣẹlẹ̀ ọlọ́run ọba wa ń jẹ́kẹ́lẹ̀ ó yé wa bó tilẹ̀ jẹ́ pé ní tó gbajúmọ̀ láyé táwa náà wà lé nínú àfa tí ò bá ti máa pidán pé á ah, àfa yẹn gbowó gbà tó ń wọnú ilé rẹ̀ báyìí òwú ìdírun obìnrin báyìí ni wọ́n fi so odó tí ò sì jábọ́ àwọn kan ń bẹ bẹ́ẹ̀ tó o bá kọ́kọ́ wọ ilé iṣẹ́ nínú àwọn àfa míì oríṣiríṣi nǹkan ló máa rí bí wọ́n ṣe ti odidi àgbọn sínú ògo seven up ọ̀ àmọ́ níbo lélẹ́yìí gbà èyí lọ́wọ́ kọ́ máa wò bí wọ́n ṣe fi òwú korun tí wọ́n fi gbé odidi ọmọ odó dúró eyín lọ́ọ́ máa wò gbogbo ẹ̀ ni wọ́n tò sínú ilé iṣẹ́ nu gbogbo ẹ̀ wà á máa rin ìyẹn lọ́wọ́ àwọn kọ́ máa wò sọ ma pé téèyàn bá sọ pé ah, ayé ẹ̀ ti bàjẹ́ òwò náà gbà kó ti bàjẹ́ torí pé yìí tí odidi ọmọ odó lè fi dúró pẹ̀lú òwú dirun ah tẹ́lẹ̀ fi sọ pé ayé ò ti bàjẹ́ lóòótọ́ bàbá. àwọn ènìyàn fẹ́ yẹn lénìí ẹni tí ó pidán fún wọn ẹni tí ó sọ nǹkan kan fún wọn tí ó sì jọ wọn lójú ìyẹn kì í ṣàkọ́kọ́ bí wọ́n yẹn ń ṣe sáwọn ànábì ọlọ náà nìyẹn wọn máa ní kí wọ́n pidán tó bá dáná bí ọlọ ni wọn kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ ọlọ́run ọba wa ń fún wọn lésì pé àtórí ìyẹn ráwọn ànábì ọlọ níṣẹ́ wà máa nù ọ̀rọ̀ sẹ́rọ̀ ọlọ́run ọba ní àtòrí nǹkan kan ráwọn òjíṣẹ́ wa mọ́ yẹn mọ́ náfíà ilá adátul istisna tí méjèèjì bá papọ̀ báyẹn nínú ọ̀rọ̀ alhasru ni wọ́n máa ń pè yòfídùl asru nínú ìmọ̀ bàlágà ìtumọ̀ náà ni wípé yìí ta arán wọn kò jù yẹn lọ èèyàn wọ́n ṣe hasru ẹ̀ hasru rìsálà lérí albasharatu wal inzar bí ẹni wípé ọlọ́run ò torí nǹkan kan ráwọn òjíṣẹ́ ọlọ́run jù tí méjì yẹn lọ ìlà mubashirin ọlọ́run ní àtorí nǹkan kan ráwọn òjíṣẹ́ tá a rán sí yín bí kì í ṣe pé kán bá a lè wá máa fún yín ní ròdùnú bẹ́ẹ̀ bá ṣe dáadáa ẹ̀san ń bẹ bẹ́ẹ̀ bá ṣe dáadáa àlìjánà ń bẹ wàmùndínrín àti láti lè wá máa kìyìn nílọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ̀wọ́ yín bẹ́ẹ̀ yẹn bá ṣe báyìí ìjìyà ń bẹ bẹ́ẹ̀ yẹn bá lòdì sófin ọlọ́run ìjìyà ń bẹ láyé ìjìyà tún ń bẹ iná ń bẹ lálùkìyàmà ìyẹn làwọn ànábì ọlọ́run bá wá ń sọ fún ọlọ́run nítorí ń ta torí rẹ̀ rán wọn nìyẹn. àwọn ànábì ọlọ́run nínú bashara tí wọ́n wá fún wa wọ́n fún wa ní ròdùnú wípé bá a bá ṣètò ọlọ́run ẹ̀san ń bẹ lálìkìyàmà kì í wá ṣe àlìkìyàmà nìkan bẹ́ẹ̀ yẹn bá ṣètò ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ èrè ń bẹ láyé ń bì fún gbogbo ẹni tó bá ṣètò ọlọ́run ìlérí ìtọ́ ọlọ́run náà ni pé tẹ́ bá ṣètò ọlọ́run ọlọ́run yóò jẹ́ kíṣẹ̀mí ó rọrùn fún yín ìgbésẹ̀ ayé yín yóò já sí rọrùn ọlọ́run ọba sọ nínú alukur'an a'udhu billahi minash shaitani rrajim ọlọ́run ọba ni wa alaw istaqamu ala tariqa la'asqaynahum ma'an ghadaqa ọlọ́run ní tẹ́ ẹ bá dúró déédéé pẹ̀lú tọ́lọ́hún bọ́lọ́run ọba ṣe pa yín láṣẹ tẹ́ dúró déédéé lérí ẹ̀ ìṣẹ̀mí yín yóò já sọ́rọ̀rùn ìjẹ́ ẹ̀mú yín yóò já sọ́rọ̀rùn nípa apẹ́yìn náà tẹ̀ lófin ọlọ́run lérílẹ̀ a jẹ́ wípé nínú tí ń ṣokùnfà ìnira láyé lẹ́nì ọ̀kan ni wípé àtẹ̀lófin ọlọ́run àlò ìlànà tọ́lọ́run láàyè míì nínú alukur'an ọlọ́run ọba ní audubilayi na ṣetán rọ̀jìm wàláwọ̀ anna ahlal kúrọ́ amánú wàtàkọ́ ọlọ́run ọba tó bá pé àwọn ará ìletò náà àwọn aráàlú náà ìbáṣe pé wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wá takọ́ tí wọ́n sì fìbẹ̀rù ọlọ́run ló ṣẹ̀mí wọn. lafatahna aleyhim barakatin minas samai wal ard àwọn ọlọ́run àbá sí pẹpẹ ọrọ̀ fún wọn alùbáríkà láti sánmọ̀ àti nínú ilẹ̀ àbá ṣe fún wọn wọn bá máa gbégbèsè ayé rọrùn lófin yé wa wípé nínú tí máa jẹ́ kí sẹ̀mí ó le mọ́ni lórílẹ̀‐èdè nínú tí máa jẹ́ kí sẹ̀mí ó le mọ́ni nínú ìlú nínú tí máa jẹ́ kí sẹ̀mí ó le mọ́ni nínú ilé ọ̀kan ni ìfojúrénà òfin ọlọ́run ọ̀kan ni kátàpá sófin ìtọ́lọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí náà làwọn ànábì ọlọ́run wá sọ fún wa wọ́n wá fún wa ní ròdùnú pé bá a bá ṣe tọ́lọ́run ayé ìsẹ̀mí ó já sọ̀rùn láyé alìkìyàmọ wa náà ò ní buwá nírú. wàmà nọ́ọ̀rẹ́sẹ̀ rẹ̀ mọ̀ọ́sálẹ̀ bákan náà mundirin wọ́n wá láti wá máa kì wá nílọ̀ láti wá máa dẹ́rù bà wá wípé tọ́ bẹ́ẹ̀ bá ṣe báyìí ìjìyà tí ń bẹ nídìí rẹ̀ rèé bẹ́ẹ̀ bá gbé gbèsè báyìí tó lòdì sífẹ́ tọ́lọ́n ìdíyàjẹ tó ń bẹ ń bẹ̀rẹ̀ nítorí pé tí gbogbo ẹni tó bá létí náà bá ti gbọ́ pé bó bá ṣe báyìí dáadáa tó rí rè bó bá ṣe léyìí ìjìyà tí ń bẹ ń bẹ̀rẹ̀ ẹni tí kì í bá ṣẹran ó yẹ kó náà lè ronú kó lè yan dáadáa láàyò kó sì lè jìnnà sáìdá ìdí nìyẹn tó fi jẹ́ pé bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa ọlọ́run ọba yóò fún yàn lẹ́san pé ó gbẹ̀san kí dáadáa lè mọ wù á ṣe ẹ wò déédéé lọ́dọ̀ tọ́lọ́run bẹ́ẹ̀ yẹn ọba wa ṣe àìdá ọlọ́run ní ẹ sọ fún wọn pé ìjìyà ń bẹ kábàá lè sá fún ẹ̀yin ẹja orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́mọṣẹ́ bá wa tún ṣe àwọn olórí wa ọlọ́run bá tọ́ wọn sọ́nà. So àwọn ọmọlẹ́yìn náà ọlọ́run kó tọ́ wa náà ṣe bẹ́ẹ̀ wọ́n bá ṣe dáadáa kò lérè láwùjọ tiwa ń bì ẹni tó bá ṣàìdá nígbà míì ẹwà àwọn èèyàn kan àwọn kan tí wọ́n ya tọ́ọ̀gì tí wọ́n ń ba ayé jẹ́ ó sì níye tíjọba ń fún wọn amnesty nígbà ẹ nígbà ẹ ti yẹ ọ̀nà báyìí lóṣù iye báyìí báyìí la máa fún yín àwa tá a wàá hùwà tọ́ọ̀gì àwa táwa ń tẹ̀ lófin kí lè retí wa ó ṣe dáadáa ọkàwé ọjáde ó tún ṣe orílẹ̀-èdè bàbá níbo ọ̀parí tán ò ríṣẹ́ àwọn kan sì ń di bọ́ǹbù mọ́ra káàkiri àti wá ń fi òbítíbitì owó bẹ̀ wọ́n láàfin wípé ìtumọ̀ rẹ̀ náà ni wípé ìmọ̀ ṣe àwọn èèyàn lójú kòkòrò láti mọ òwò aburú nígbà ọba yálà àwọn kan náà nílẹ̀ Yorùbá táwọn ọba ní bọ́ǹbù táwọn ọba sì tún ní nǹkan ẹ̀já olóró wọn á lọ wọ́ ondè ẹ̀dá wọn náà sara àwọn jọ bó ṣe àwọn oòdùà àwọn OPC wọn ni ah, àwọn oníbà àwọn oníbà ondè làwọn ní wọn bá bẹ̀rẹ̀ sí máa nàyàn lóńdè káàkiri àárín ọjà ah, ìgbè táwọn náà ní náà nù wọn bá ní ọyá amnesty náà ni wọ́n ń wá gbogbo àwọn ọmọ aládùúgbò gbogbo wọn bá join ah, nígbà tí lágbájá lọ tó fi one hundred thousand ló gbàbọ̀ oníkàlùkù náà ọba lọ wọ́ndé bẹ́ẹ̀ nìkan bá ń lọ níwájú ta nígbà bá nàyàn bíi mẹ́rin lóńdè tí bá ń wà tọ́ àwọn ìjọba ọba ni ó da ẹ̀yin ará àdúgbò ẹ̀mọ́ nàyàn lóńdè báyà ẹnìkọ̀ọ̀kan gbọ́n hundred hundred thousand jẹ̀mọ́ níbo ló ń bo láyé òun lọ ẹni tí wọ́n ń ṣe kankan ṣùgbọ́n nínú ètò tọ́lọ bẹ́ẹ̀ yẹn bá ṣe dáadáa yóò gbà ládàá yóò gbẹ̀san ṣùgbọ́n ẹni tí ò ṣe tọ́lọ ìjìyà ń fún ìyẹn ọlọ́run bá sọ pé wa ma nursilul mursalina illa mubashirina wa mundirin. ọlọ́run bá ní àṣàdédé ráwọn òjíṣẹ́ tẹ rí yẹn iṣẹ́ tá a gbé fún wọn òun náà ni láti lè wá máa fún wa nírò òdùnnú lórí dáadáa tá a bá ṣe pẹ́sàn-án bẹ́ẹ̀ àti láti lè wá máa kì wá nílọ̀ nípa péjì ìyà ń bẹ fún ìwà ẹ̀ṣẹ̀ láyé ń bí àtijọ́ wíńdà alkiyama. famani amana wa asulaha fala khawfun alayhim wala hum yahzanun. ọlọ́run ọba ní famani amana gbogbo ẹnikẹ́ni tó lo ayé lẹ́ni tó nígbàgbọ́ nínú ọlọ́run al-iman níbí òun náà ni al-imanu billahi wa tasdiku bi risala. Al ìnígbàgbọ́ nínú ọlọ́run àti kéèyàn ó gba iṣẹ́ tọ́lọ́run fi rán òjíṣẹ́ tó rán sí ni kágbà lódodo nítorí pé ní imani nìyẹn bẹ́ẹ̀ bá lòun ní imani ṣùgbọ́n ànábì tá a rán sí ọ olóògbà gbọ́ lásìkò ànábì ìrìnsá bẹ́ẹ̀ bá lòun gbọ́ lòun gbọ́ àmọ́ òun ò gba ànábì ìrìnsá gbọ́ pé musa lòun gbàgbọ́ kì í ṣe múmin bẹ́ẹ̀ náà ni nígbà tó ti gbé anabi wa muhammad sallallahu alayhi wa sallam dìde kẹ́nìkan ló ń gbọ́ ọba gbọ́ ṣùgbọ́n òun gba anabi muhammad gbọ́ anabi isa àbí musa ló ń gbàgbọ́ kì í ṣe anabi tó bá ń bẹ ní sáà túláàsì agbọ́dọ̀ gbà gbọ́ torí pé gbogbo àwọn kan náà ni gbogbo wọn wá jẹ́ bá ti ń bẹ ní wa ọ̀ràn yẹn ni ká فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run tó sì gba òjíṣẹ́ tá a rán sí wọn tó gbà á gbọ́ tó o bá ti gbà nábì ọlọ́run kan gbọ́ lásìkò rẹ o ti gbọ́ gba àwọn yòókù náà gbọ́ torí pé ìnígbàgbọ́ nínú ànábì kan òun náà ní ìnígbàgbọ́ nínú gbogbo àwọn tó kù pàápàá jùlọ ànábì àsìkò tó wà tó bá ti gbà á gbọ́ ò ti gbọ́ gbọ́ àwọn ànábì ọlọ́run tó kù gbọ́ ló jẹ́ pé àwa mùmíní àwa nígbàgbọ́ nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wàbítálí pẹ̀lú ìgbàgbọ́ ta nínú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gba gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó kù àti gbàgbọ́ làwa fi yàtọ̀ ẹ pé gbogbo àwọn ẹlẹ́sìn ẹ̀ẹ́dì pa ẹpẹlẹsìn kan léèrè ẹni ìjọ onígbàgbọ́ nù ànábì báyìí yóò ló ń gbàgbọ́ anabi eléyìí nǹkan òun gbàgbọ́ ànábì Muhammad kọ òun ò gbàgbọ́ yóò ní kí isa ànábì Ọlọ́run yóò lọ Ọlọ́run ọ̀ràn ṣẹ́ ṣùgbọ́n wàá bí mùmí ní léèrè sọ ọgbà ànábì Ibrahim gbọ́ yóò ló ń gbàgbọ́ sọ ọgbà ànábì Musa gbọ́ òun gbàgbọ́ ànábì Nuhu ńkọ́ òun gbàgbọ́ ànábì Isa ọmọ Mariam ńkọ́ àtúnlá gbàgbọ́ anabi Muhammad ńkọ́ àgbàgbọ́ ẹ̀dá kúta lọ́pàá sí kódà nílé ayé ìkàwó gan ta lọ́pàásì gbogbo wọn la gbàgbọ́ amana rasulu bima unsila ilayhi min rabbihim wal mu'minun kullun amana billahi. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك àwa mùsùlùmí gbogbo ànábì ọlọ́run ọba pátá la gbàgbọ́ lánú fárọ̀rẹ́ kò báyìí náà àdìmí rọ́sọ̀lẹ̀ àwa ò sòpinya láàrin ọ̀kankan nínú gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo wọn náà la gbàgbọ́ pọ́lọ́run ọba ló ràn wọn kódà àìfẹnu àbùkù kàn wọn ẹnikẹ́ni tó bá fi ẹnu àbùkù kan ànábì Ìsá ọmọ mẹ́ríàmà onítọ̀hún kì í ṣe mùsùlùmí torí pé nínú ìpìlẹ̀ ìgbàgbọ́ ọ̀kan ni ká gbà wípé wa anna Isa ibn mariam haqq òdodo ni ọlọ́run rán Isa ọmọ mariam a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú ẹ̀ àwọn ò gbọ́dọ̀ dàbí àwọn ènìyàn kan tí wọ́n sọ pé ànábì ọlọ́run ọba kan mu tí yóò wá bá wọn mẹ̀sùn là ìyẹn ò sí nínú ìṣesí àwọn ànábì ọlọ́run a gbọ́dọ̀ fi ròyìn wọn bẹ́ẹ̀ náà sì ni a gbọ́dọ̀ ròyìn ànábì ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn àbùkù pẹ̀lú ìròyìn jàǹbá pẹ̀lú ìròyìn pé wọ́n níwà alágàbàǹgebè àgùdọ̀ fi ròyìn ẹnikẹ́ni nínú àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ọba fi sọ pé faman amen. gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó sì gbọ́ òjíṣẹ́ tààrán sì gbọ́ wàásùláhà tó wá ń ṣe dáadáa lẹ́yìn ìgbà tó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ àtòjíṣẹ́ tí wọ́n ń lo táwọn òjíṣẹ́ ń mú wá ìtumọ̀ al-islahu nìyẹn ọ̀tọ̀ ni kéèyàn ní mo gbà á gbọ́ ǹjẹ́ a lò ó bí àwọn ẹlẹ́sìn kan ń bẹ láwùjọ tiwa lẹ́nì wọn ni nígbà táwọn ẹnu abẹ́ ẹ̀mí làwọn wà àwọn ò sí lábẹ́ òfin àbí orí ọ̀fẹ́ àwọn lè mutí orí ọ̀fẹ́ ti kọ́fà ẹ̀ àwọn lè lu jìbìtì orí ọ̀fẹ́ kọ́fà ẹ̀ àgbà ẹ̀sìn mọ́gbòfin nìyẹn ọlọ́run ọba àjọ pé gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọwọ́ asúláhà tó sì ń ṣiṣẹ́ tọ́n táwọn ànábì ọlọ́run ọba mú wá ṣe báyìí tó ń ṣe mọ́ ṣe báyìí tó jìnnà sí ìyẹn nìtúmọ̀ wa tó wá ń ṣiṣẹ́ eré tọ́n táwọn òjíṣẹ́ ọlọ́run ọba mú wá torí pé al ń ẹni tó má ṣe é tí kò fojú rẹ̀ náà tó ń tẹ̀lé. wàlá fáfọ́n àlẹ́ yìí wàlá kùn yà àzànà. ọlọ́run ọba nírú àwọn ẹni bẹ́ẹ̀ fàlà khawfun alayhim láyé ń bì kò ní síbẹ̀rù fún wọn lórí gbogbo àlámọ̀rí wọn tán bá dáwọ́lé nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ti ń jẹ́ ènìyàn ó kó sínú wàhálà lẹ́nìí àfọ́fà pọ̀ ń látara àìmọ̀lẹ́kọ̀ọ́ nípa òfin ọlọ́run a sì fọwọ́ ara wa fa àjàgà ńlá bọ́ra wa lọ́rùn ọlọ́run ọba lẹ́ni tó bá lè tẹ̀lé òfin ọlọ́run látòrí ahọ́n àwọn òjíṣẹ́ ọlọ́run fala khawfun alayhim kò ní síbẹ̀rù fún wọn láyé bọ́bá sì dijọ́ gbéńdé àlìkìyàmọ̀ wọn ò ní banújẹ́ ayé wọn yóò dáa alikiyama wọn náà ó sì tún rọgbọ nítorí kíni alìmánu wàlí islam ìgbàgbọ́ nínú ọlọ́run àti lílo ohun tí gbàgbọ́ mú wá lóbi jẹ́ pé àwọn àáfà wọn ní alìmán ẹni ń jẹ́ gbàgbọ́ ó rọ̀gbọ̀kún lórí orígun mẹ́ta kan alákọ̀ọ́kọ́ nú ẹ̀ káwọ́lón wà ẹ̀rìntì kọ́ọ́dún wà káwọ́lón wà fẹ́ẹ́lón nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn nígbàgbọ́ dúró lé lórí bẹ́ẹ̀yàn bá léèyàn nígbàgbọ́ ìgbàgbọ́ yẹn gbúdọ̀ rinlẹ̀ nínú gbá èèyàn èèyàn gbúdọ̀ gbá tẹ̀mítẹ̀mí tọkàntọkàn ẹlẹ́ẹ̀kejì èèyàn gbúdọ̀ sọ ohun tí èèyàn gbàgbọ́ jáde ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ìgbàgbọ́ òun ó gbúdọ̀ nílapa nínú ìṣesí èèyàn o gbúdọ̀ sọ pé bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ní ìmánì ṣùgbọ́n gbogbo ìgbà ilé ọtí lọ́lọ́ máa ń sí oyè ọwọ́ à ń sọ pé inú rẹ̀ mọ́ ju ẹni tí ń kírun lọ bó la ṣe fẹ́ mọ̀ lóbi jẹ́ pé gbogbo àyẹ̀tọ́ lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ nípa ìmánì iṣẹ́ máa tẹ̀lé ni ọlọ́niyà ayọ̀ alẹ́dínà àmànú mo pẹ̀yìn tẹ́ gbọ́ lọ́wọ́n ọba gbọ́ kùtìbà aleikum siyam iṣẹ́ ni ó tẹ̀lé àti sàwẹ̀ lọ́rọ̀ yẹn lẹ́yìn lórí iṣẹ́ ó tẹ̀lé ẹ máa wo gbogbo tọ́lọ́wọ́n bá ti ń pè wá pẹ̀lú orúkọ ìmánì iṣẹ́ máa tẹ̀lé ni ìgbàgbọ́ àti iṣẹ́ jọ ń rìn ni èèyàn gbọ́dọ̀ sọ pé ó ń gbọ́ ló ń gbọ́ ṣùgbọ́n ìṣesí rẹ̀ ta kò gbàgbọ́ tó ló ní ìyẹn kì í ṣe gbàgbọ́ ẹrù obìnrin míì yóò máa bóra kò ní í fìgbà kan borí kò ní í múra bọ́lọ̀ ń ṣe ní kó múra yóò sì níbẹ̀ ṣe róun yìí òun nígbàgbọ́ kódà ju ẹni tí ń múra bọ́lọ̀ ń ṣe ní kó múra lọ bó la ṣe fẹ́ mọ̀ bó nígbàgbọ́ ìṣesí tó bá yẹ pé ni ó yẹ kó tẹ̀lé ntọ́lọ́wọ́n bá wí nípa ìmúra rẹ tó bá yẹ pé onígbàgbọ́ ó yẹ kí gbàgbọ́ yẹn ó lapa nínú ìwà rẹ ó yẹ kí gbàgbọ́ yẹn ó lapa nínú ìṣesí rẹ ìgbàgbọ́ kì í ṣe ń ń sọ lórí lásán ó gbúdọ̀ ní lapa nínú ìṣesí wa nínú wa wa lóbi jẹ́ pé èèyàn wá máa ń ṣe ìmọ̀lẹ́ ni wípé fàálẹ̀ antum naam àmọ́ ìwà wa ń tako ní tá à ń sọ yẹn bẹ́ẹ̀ bá bá mùmí ní mi ìdá nǹkan pọ̀ papọ̀ èyí ó sì kábàámọ̀ bọ́ ọ bá bá da òwò pọ̀ èyí ó kábàámọ̀ lérí ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá fowó pamọ́ sí lọ́dọ̀ èyí ó kábàámọ̀ lérí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run bá sọ pé fàmọ́ àmọ́nà gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run wà á tí ìṣesí rẹ̀ náà sì ń tọ́ka sí. Si òdodo ìgbàgbọ́ tó ní nínú ọlọ́run. wàlá khawfun alayhim wàlá hum yahzanun. irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìbẹ̀rù ìbànújẹ́ kò ní sí nínú ìgbésí ayé wọn tó bá sì díjọ́ gbéńdé àlìkìyàmọ̀ wọn ò ní wà nínú ẹni tí ó banú jẹ́. walladhina kadhabu bi ayatina yamassuhumul adhabu bima kanu ya'subun ẹ rí i pé mo kọ́ bálà bọ́lọ̀ ń bá sọ ohun tí ó ṣe fún ẹni tó bá ṣe tiẹ̀ yóò sì tún sọ ohun tóun ó ṣe fún ẹni tí ò bá ṣe tiẹ̀ bọ́lọ̀ ń ṣe máa ń sọ nìyẹn bó bá sọ ohun tí ó ṣe fún ẹni tó bá ṣe tiẹ̀ kí dáadáa lè mọ wù wá ṣe nínú ìkẹ́ ọlọ́run lérí wa nìyẹn jẹ̀mọ́ ìtọ́lọ́run bá ní ká ṣe tòun òun ò ní fún aládà kankan sáà tó bẹ́ẹ̀ ká sọ pé àníṣe tó bá ní ẹ̀ máa sìn mí kò sálì jẹ́ náà sáàsọ páàsìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú àánú ọlọ́run ọlọ́run ni ẹ máa sìn mí bẹ́ẹ̀ bá sìn mí bẹ́ẹ̀ páyà mi màá fún yín lálìjẹ́nà jẹ̀mọ́ àlìjẹ́nà ẹnì kọ̀ọ̀kan ọlọ́run sẹ́yìn sọ ọlọ́run àlìjẹ́nà kò sẹ́ni tí ò ní sọ pé ábà ọlọ́run tó fún mi yí ojú tí mo ṣe lọ kí la ṣe láyé ọlọ́run kàn fẹ́ dán wa wò ni pé ẹ sìn mí àlìjẹ́nà tọ́lọ́run fẹ́ fún kó wá anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi jẹ́ kó yé wa pé ẹni tálí jẹ́nà rẹ̀ kéré jù nínú ẹ̀dá ọlọ́run ó náà lẹ́ni tálí jẹ́nà rẹ̀ ó ṣe déédéé gbogbo ilé ayé yìí nígbà mẹ́wàá ajẹ́kọ̀wọ́ tó ń sọ pé ọlọ́run bó tiẹ̀ ṣe kíṣìn tẹ́pálì jẹ́nà rí òní ju kíṣìn lọ tó mọ̀ pé iná lọ wọ́n ọwọ́ adélé olówó kan ó ní ìwọ ọlọ́run ah kálí jẹ́nà mi kó sáré báyìí ó ti tẹ́ mi lọ bọ́ ọba tọ́wọ́ ẹ pa àlìjẹ́nà rẹ lórí bẹ́ẹ̀ iná lọ́wọ́ torí pé ẹni tá àlìjẹ́nà rẹ kéré jù torí pé pìlẹ̀ àdìsí yẹn ẹni yẹn ti kọ́kọ́ wọná nígbà tó wá jó tó di èédú ṣùgbọ́n àwo iṣẹ́ rẹ̀ kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run láyé amógbélé ayé lu jìbìtì kò sì tọrọ àforíjì tí kò fi mú ó mutí kú ni kò tọrọ àforíjì ilé aṣẹ́wó ló kú sí kó tọrọ àforíjì bọ́ba wu ọlọ́run bọ́lọ́run bá fẹ́ fi bí torí pọ́ bá tó ga lọ́lọ́run bó bá sì wọ ọlọ́run gbà mí ọlọ́run lè sọ pé mi ò fi bí mọ́ ọlọ́run àlìjáná àmẹnitọ́lọ́run ó lòyún fúnjọ́ náà ni ò já sọ pé ẹja máa mutí tí ì bá ṣe pé àmọ́ ẹni tọ́lọ́run ó lò fún àbákan sọ fún wa pé ẹ sá mọ́jà ṣẹbọ tá a bá ti ṣẹbọ ọmutí àókèrè ó ṣe sìnà ṣe lọ ṣùgbọ́n ọjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmọ́ ọlọ́run wá fi klọ́ọ̀sì sí wípé fún ẹni tó bá wù òun òun lè sọ pé gbogbo tó mu lọ́tìhùn náà sì máa lọ náà àlìjẹ́ náà ṣùgbọ́n àwa àmọ́ ẹni tí ó wù níjọ́ náà tí wọ́n bá lọ miscalculate tó o bá lọ rò wípé bóyá yóò wù ọ lọ́hùn pé pẹ̀lú gbogbo ọtí tó mu sí náà tó ṣe tó tú bá tó o bá lọ rò pé yóò nìkan lọ àlìjẹ́ tó lọ́ba ní <laughs> lèyìn ó pè níjọ́ náà ló fi jẹ́ pé ẹ sájà á mọ ṣe tiẹ̀ gbogbo bí ta bá rí pa kù sí ká máa tọrọ àforíjì kò sí bẹ́sẹ̀ ti tó ọlọ́run forí ẹ̀jìyàn bẹ́yàn bá ti lè túbá ẹni táwọn wá ń sọ yìí ọlọ́run yóò fi bí níjọ́ náà ọlọ́run ní ọyẹ sọnù náà ṣùgbọ́n látara wípé àtúnṣe rẹ̀ wò kò lẹ́bọ̀ọ́ nú ọlọ́run ní ọyá ẹ lọ mú lágbájá ọmọ lágbájá ẹ lọ mú jáde nígbà wọn bá mú jáde yóò ti di èédú ọlọ́run ní ẹ lọ fọ́nù nínú mahul hayat. nígbà tí wọ́n bá fọ́ ọ́nù tán yóò wá máa ṣẹ́jú pákópákó ọlọ́run nìtọ́ ìwọ náà ó wà lè jẹ́ nínú ah, ọlọ́run ṣé mo tún ní nǹkan kan ni ọlọ́run ni ó wà lè jẹ́ ìwọ náà ó wà lè jẹ́ nínú ọlọ́run ní ṣùgbọ́n àlè jẹ́ nínú rẹ ni ó kéré jù ah, ọlọ́run ọba mi ṣàánú mi ọlọ́run tọ́ ọ̀dà àlìjẹ́nà rẹ yóò ṣe déédéé gbogbo ilé ayé yìí àti tí ń bẹ ń mẹ́wàá kò ní ìmọ̀ tí ń ṣe mọ́ ó kéré jù ọlọ́ni à tiẹ̀ ló tún kéré àwọn tán wọlé direct entry lọ bí wọ́n léèrè àwọn ò ṣe jáàmbù kò sí UTME kankan direct ni ọlọ́mọṣẹ́ ṣe tiwa bẹ́ẹ̀ lọ́bi jápá àlìjẹ́nà ọlọ́mọṣẹ́ ṣe wá lọ́mọ àlìjẹ́nà àlìjẹ́nà kọjá ń tá a ṣe láyé kí la ṣe ọlọ́mọ fẹ́ fà àlìjẹ́nà ṣàánú wa ni ọkàn ní ẹ máa sìn mí ọfẹ mẹni tí ó ṣe tiẹ̀ ni kì í ṣe pé iṣẹ́ tá a ṣe yẹn iṣẹ́ tá a ṣe ọwọ́ ti nǹkan kan nínú àlìjẹ́nà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni inna li ahali lijannati la suqa anabi ni gbogbo ẹni tó bá wọnú àlìjẹ́nà pátá wọn ò máa ṣe shopping ọjà kan ń bẹ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọ̀rọ̀lẹ́ báyìí nínú àlìjẹ́nà gbogbo ọmọ àlìjẹ́nà wọn wàá lọ ọjà yẹn oníkálukú ó lọ ra ní kò ní owó gbogbo tó bá ti tó bá ti wọ́ tó bá ti wá lọ nígbà tó bá wá padà délé àwọn ìyàwó rẹ tó filẹ̀ lé ó tún wá mọ̀ wọ́ pé a ah, bá lè wa ẹ mọ̀ tún rẹ wá sí i níṣe tẹ jáde yìí bó lẹ tún ṣe ṣe tún rẹ wá sí lójú wa àwọn náà ó tún wá mọ̀ sọ fáwọn ìyàwó wa pé a ah, bá a ṣe fi yín lẹ̀ àtúnbá yín bẹ́ẹ̀ ẹ̀wà yín tún pọ̀ sí ìyẹn nínú àlìjẹ́ náà gbogbo àwọn aṣẹ́wó tí ọ̀wá ajé orí tọ́lọ́run ṣe yìí tí wọ́n wàá jọ pàdánù gbogbo oore yùn lálìjánná ìyẹn kéré nínú oore tí ń bẹ nínú àlìjánná ṣé odò ọtí la fẹ́ sọ ni arábìlẹ̀ ẹni tó bá mutí láyé tí ò bá túbá kò ní mu ọtí àlìjánná sódò wàrà la fẹ́ sọ ni sódò oyin òun la fẹ́ sọ ni. So tọ́lọ́run ọba ti pa léṣe ilẹ̀ fún gbogbo ẹni tó bá jọmọ àlìjẹ́nà gbogbo wa la mọ iye tó ń ta lítà oyin kan ẹlòmíì àtọ́lá ni kó tó lo lítà oyin kan tán ọdún kan ó sì ọdún kan ó kò tó bá ti fọ́ tọ́ báyìí ah, títọ́lá ah, títọ́lá ni àtọ́lá ni tó ti fọ́ lé báyìí tó ó àbí mílíkì tí ẹ bá ṣe ní rọmọdánù báyìí ẹlòmíì yòókù tún di rọmọdánù tí ń bọ̀ kó tó gbádùn mú mílíkì ó tún di rọmọdánù míì ẹlòmíì lè mú mílíìkì agolo kan fọ́sẹ̀ kan tó bá ti mú díẹ̀ yóò tún fi kíní de lórí tó bá tún de díẹ̀ ṣùgbọ́n náà àlìjẹ́nà odò ní odò ó ń bẹ̀ ń bẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ń sọ ọ́ fún wa kí dáadáa lè mọ wù wá ṣe kí tọ́lọ́run lè mọ wù ṣe ṣùgbẹ́sù òfin wa lọ́rùn lẹ̀ bọ́lọ́run ṣe ń sọ dáadáa ọ̀hún tó náà èṣù tún gbẹ fún wa yóò mọ̀ tàn wá jẹ pé tà lọ́lọ́run bọ̀ ayé láṣẹ ká tó sọ̀rùn èso máa tàn wá jẹ ọlọ́run ọba fi sọ pé wá kàmáṣálẹ̀ ṣẹ́tọ́n àwùjọbílẹ̀ ìmìnà ṣẹ́tọ́n rọ́jìm kàmáṣálẹ̀ ṣẹ́tọ́n ìdíkọ́lá lélẹ̀ ìnsán kúfọ̀r fàlámà káfàr kọ́lá ìní bàrẹ̀ ummink ìní àkàfọ̀lọ́ àrọ̀ ọba alami ọlọ́run ọba lápèjúwe ṣe èṣù bẹ́sù ṣe máa ń ṣe ni pé yóò máa sọ fọ́mọ ènìyàn pé ó kúfúrú yapa àṣẹ ọlọ́run má ṣe tọlọ́hún má dá wọn lóhùn ayé láṣẹ ká tó sọ̀run má ṣe fàájì má gbádùn falama kafar nígbà tọmọ ènìyàn bá wá rí pò ń lùgbàdì ọlọ́run tán wájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí ṣètọ́nà ó wàá sọ wípé ní ìbára ohun mi èso sọ pé mo yọwọ́ lọ́rọ̀ rẹ èmi kọ́ ṣe ìgbà tó ń lọ ń wà tí ò dá sórí mi èso èso èso ǹjẹ́ òun mọ wálé ẹ tó ń sọ pé sù èso wa sọ pé èmi yọwọ́ yọsẹ̀ kúrò nú ọ̀rọ̀ rẹ ní àká fún èso tún wá máa ṣe wáàsí fún ọ pé kódé èmi tó rí gan mo tún bẹ̀rù ọlọ́run ló fi jẹ́ pé níbi tẹ́sù ó ti ṣẹ́ ibi tátúnṣe ò ti ní ṣe é ṣe mọ́ ni odidi àyà kan lọ́wọ́n ọba ti sọ kútúbà tẹ́sù ó ṣe nínú náà nígbà tó lọ́wọ́n ọba kó gbogbo ń bẹ nínú suratu Ibrahim gbàtọ́lọ́hún ọba bá kó gbogbo ọmọ náà sínú náà tán falama kudi ala amor nígbà tí gbogbo ọ̀rọ̀ bá yanjú tán gbogbo ọmọ náà ti wà nù ìṣó wa dìde yóò wá sọ pé ẹ̀yin jama ọlọ́mọdé àwọ̀ wa ń bẹ̀ ń jọ́nà èso wa sọ fún wa wípé dájúdájú ọlọ́run ọba yín ó ṣàdéhùn fún yín láyé òdodo sì ládéhùn tiẹ̀ ṣùgbọ́n èmi èṣù náà ṣàdéhùn fún yín ṣùgbọ́n mo jàǹbá àdéhùn tèmi gbogbo àdéhùn tàjẹ tí mo ṣe fún yín láyé ṣùgbọ́n mi ò múṣẹ́ ibi tọ́rọ̀ yín padà wáá já sí ni àjọjọ wà ń bẹ̀ náà ni. falatalumu ní ìwàlùmọ́ anfusakun ẹ má bú mi o ẹ bú orí ara yín ma antum ma anabi musiri ikun ma anabi musiri ikun wa ma antum bi musiri kiya kò ní ìdí ìjà lẹ́nìí àìsàn níjà ẹ má bá mi jẹ èmi náà ò ní bá yín jà ibi tọrọ wa padà já sí ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì tẹ̀lé mi ẹ káàbọ̀ ayọ̀jọ̀ wà nù ọmọ ni wa máa kábàámọ̀ ah, ọlọ́run òun ò bá sì ma kó má tẹ̀lé so ṣùgbọ́n ò bá so wípé ọlọ́run ọba wa fi ń kìlọ̀ fún wa láyé tọ́lọ́run bá ti yóò tètè àtàṣe ládàá kí dáadáa yẹn lè ma wò wá ṣe ká má ti àtàṣe ìjìyà kẹ́mi wa ma bá a lọ òfin ìgbà tọ́lọ́wọ́n ọba sọ ohun tó ń ó ṣe fẹ́ni tó bá gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tó ní wàhálà khawfun alayhim wala hum yahzanun pẹ́ni tó bá gbà ń gbọ́ kò ní sí payà fún wọn kò ní sí bànújẹ́ fún wọn ọlọ́run wa ni walladhina kadhabu bi ayatina. walladhina kadhabu bi ayatina yamassuhumul adhabu bima kanu yafsukun. ọlọ́run ọba ní kẹ́ẹ̀rẹ́ àwọn ènìyàn kan táwọn pe àmì ọlọ́run ọba nírọ́ tí wọ́n nírọ́ ni kùránì ń pa gbogbo ọ̀rọ̀ tí ń bẹ nú àlùkùránì wọ́n sọ pàkọ́ sí i ẹlòmíràn sọ pé òun ò pé nírọ́ ò ṣe lò ó àìlò ọ̀rọ̀ ọlọ́run ọba nìyẹn èèyàn pe nírọ́ náà nìyẹn ẹ wá wo ọ̀gọ̀ọ̀rọ̀ òfin ọba tí à ń fi a mọ̀ pófin ọlọ́run náà nìyá nìkan yẹn bẹ̀ tí nàìjíríà kò nìyẹn torí pé n tà ń sọ ni pé ọlọ́run tọ́lá rẹ̀ ga kò mọ̀ pé nàìjíríà làwọ́ wà kó tó sọ kùránì kalẹ̀ ọlọ́run ọba ní gbogbo àwọn tó ń ọlọ́run nírọ́ wọ́n ní ọ̀fẹ́ fẹ́yàwó wọ́n ní o má ṣe náà kó fẹ́yàwó nílànà tẹ̀sìn oyún mọ̀ fi ń n tó sọ yẹn ó pọ̀rọ̀ Ọlọ́run ọba nírọ́ nìyẹn torí pé Ọlọ́run ọba ní fáńkì ọ̀hún náà bí idna àlìyìn Ọlọ́run ní ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda àwọn òbí wọn ọ̀ lò yẹn ọ̀ lò lọ fún lóyún ìtumọ̀ ẹ̀ náà ni ó pè é nírọ́. Ọlọ́run ọba ní kẹrí gbogbo àwọn tí wọ́n ń pè àmì Ọlọ́run ọba nírọ́ ọ̀rọ̀ tọ́lọ́run tí wọ́n ń kọ̀ pàkọ́ sí tí wọ́n ń lo ìfẹ́ tara wọn pàápàá jùlọ àwọn tí wọ́n pe alukur'an tí wọ́n pe nírọ́ tí wọ́n ń pe ọ̀pọ̀lọpọ̀ àwọn mùjísà ọlọ́run tí wọ́n ní dánni tí wọ́n ní kò sí nǹkan kan bẹ́ẹ̀. ọlọ́run ọba nìkan máa retí ìyà tọ́lọ́run ọba yóò fi gbá wọn mú láyé àtijọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà. báwo yẹn báwo sábàbíyà ni àìbì sábàbí mọ́kànú yàtọ̀ sókun ọlọ́run ọba kò ṣàbòsí fún wọn láti pàṣẹ alifusuk alifisku òun náà ni alikuruju àni tọ́à ní ti ń jẹ́ fisku nìyẹn kéèyàn ó jáde kúrò lójú ọ̀nà ìtẹ̀lé tọ́lọ́n òun náà ni wọ́n ń pè ní wàá pòkì ọlọ́run ọba ní látara àwa pòkì tí wọ́n wù òun náà ni yóò sọ wọ́n dẹni ìyá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ naam. ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون ìgbà tí atótónu àwọn kèfèrí wá pọ̀ tí wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan síwájú ànábì ọlọ́run sallallahu alaihi wasallam ìwọ ò ṣe ṣe báyìí ò ṣe ṣe báyìí ká tó gbà ọ́ gbọ́ kí ló dé tí nǹkan báyìí ò fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí ò rí báyìí kúl ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn. la aqulu lakum. mi ò fìgbà kan sọ fún yín pé mi àtọ́lọ́run làjọ ń darí ayé khasa'inullah àsọ̀rọ̀ burúkú ni kẹ́nìkan máa sọ wípé ọ̀nìkan ní ó tú láṣẹ ọlọ́run ṣe nǹkan tó lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ṣe ta lónítàn àsọ̀rọ̀ burúkú ni kéèyàn máa sọ pé ẹnìkan òun àtọ́lọ́run náà jọ ń darí ayé wípé ọlọ́run ló ní ọ̀run àwọn kan náà láyé àsọ̀rọ̀ burúkú ni ló fi máa jẹ́ wípé ìgbà míì máa ń bẹ lómi àwọn pé ah, àti gbọ́ wọ́n tún ló lè kólé àfa ah! ó lè èéjì nǹkan mọ́tálásí tọ́jọ́ lé ọlọ́run àfa kan ń ṣe wá síjọ́ kan ó wá ń fi àbùkù ṣèmọ̀pọ̀rọ̀ àwọn àfa oníwàásí oní àǹgbé rẹ́kọ̀dù jáde náà ọ̀rọ̀ tiwọn náà ti fẹ́ dàbí àwọn olórin wọn mọ̀ búra wọn láti lè ta àwo orin wọn láti lè mọ̀ búra wọn ẹ wà ara àwọn èèyàn tí ó wà á pé wọn ni ah àfa làgbájá ó ti rìlíìsì èsì ìtàfà àjò nìyẹn ṣé o ti rà á èmi náà o ti rà á àwọn náà lọ rà á o ti fún lẹ́sìn la ilaha illallah àfa yẹn wá ń bú àfa kejì àfa kejì yìí òun ó ní accident nínú ètò ọlọ́run ọlọ́run kádàrá kó kán lẹ́sẹ̀ nínú accident yẹn gbà tán wàá tu ẹsẹ̀ ń tán bí ṣe ń rìn èyàn ó mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí afẹ́ èyàn ń wá ń ṣe wá sí pé tó bá yẹ pé wòlíì ọlọ́run ni ṣèbọ́ yẹ kọ́ mọ̀ pé wọn ò lásìrẹ́ǹtì pé ẹ mọ wòrò àwọn báyìí káwọn tó jáde ó kújọ́ mẹ́ta táwọn ó jáde ńlẹ́ ló ti sọ fún wa tí ó ṣẹlẹ̀ ẹ wọ̀rọ̀ sẹ́yìn wá ní ọ̀rọ̀ láti lè máa fi bú àfa kejì anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi lọ sí ogun uhud wọ́n rún anabi mọ́nú kòtò báyìí wọ́n sì fi ọkọ̀ yọ eyín iwájú anabi báyìí sallallahu alayhi wa sallam anabi ọlọ́run sẹ́yìn ẹni kó má jẹ́ anabi ọlọ́run ni ọ̀gọ̀rọ̀ jàǹbá ó sọ ànábì lójú ogun Uhud débi wípé àwọn ènìyàn ń rò wípé ànábì ti kú sallallahu alaihi wasallam nínú kòtò táwọn kèfèrí bẹ̀rẹ̀ sí ń sọ wípé ah, àwọn ti borí àwọn ti borí ànábì ní rárá ọlọ́run lọ̀gá nínú kòtò tánábì wà sallallahu alaihi wasallam ṣèyẹn ní kó mọ̀ jẹ́ ànábì ọlọ́run ni pé èèyàn jẹ́ ni ọlọ́run ṣèyẹn ní kọ́ lọ́wọ́ mọ̀ dán o pé èèyàn jẹ́ ni ọlọ́run èèyàn ò ní kọjá pé gbogbo nǹkan náà ni ó mọ̀ ṣe rẹ́gí ṣùgbọ́n nípa táwọn èèyàn fi ń mọ ẹni ọlọ́run lẹ́ni tó bá jẹ́ ni ọlọ́run ìwọ ló gbúdọ̀ lówó lọ́wọ́ jù wọn àti bára àwọn àfáà gidi jẹ́ẹ̀tì náà ń lò àwọn àfáà gidi tọ́lọ̀ ń gbà fún gbà àwọn yẹn làwọn ń bá mú fún àwọn àfáà gidi nìyẹn wọn àwọn kèfèrí náà sọrú bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ìyẹn ò sọ pé dandan àfóòtòsí ṣùgbọ́n yẹn kì í ṣe májẹ̀mú wípé èèyàn jẹ́ ààyò ọlọ́run pé dandan ni kí gbogbo ilé ayé wa kó jọ sọ́dọ̀ rẹ̀ ìgbà tí wàhálà ayé wa pọ̀ ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn. ìrẹ́ ànábì sọ fún wọn ànábì ni mo pera mi mi ò sọ wípé indi khasa inú lọ́ọ́ mi pẹpẹ ọ̀rọ̀ agbára bọ́lá òun ṣe ń ṣe gbogbo nǹkan mi ìsọpọ́wọ́ mi ló wà mi ọ̀sọpọ́lọ́ wọn bọ́ kọ́kọ́ gbà yọ̀ǹda lọ́wọ́ mi kó tó ṣe nǹkan ní tó bá wu ọlọ́run ní í ṣe kó dà kó mọ́ tẹ́mi lọ́rùn ẹ wo ní ànábì ń sọ sallallahu alayhi wa sallam ànábì ọlọ́run nìyẹn ẹni tó ṣe wípé ẹnìkan ò ní wà lè jẹ́ nínú bánábì ò bá wọ̀ kò sí ẹ̀dá kan tọ́lọ́run nífẹ̀ẹ́ sí tó ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ̀rọ̀ tẹríba قل لا أقول لكم anabi ni ọlọ́nira anabi sọ fún wọn la aqulu lakum indi khazainullah nǹkan pè ní khazina ó náà ní pẹpẹ ọrọ̀ níbi tó yẹ gbé tí nǹkan bá rí bákan tán ibi téèyàn ó lọ tójú òfin ní tíyàn náà ní khazain anabi wa sọ pé tọ́lọ́hún kò sí lọ́wọ́ mi bọ́lọ́n bá lóun ó ṣe nǹkan mi ò tó bẹ́ẹ̀ kí n sọ pé kò ní rí bẹ́ẹ̀ tọ́lọ́ ni ó ṣẹ kì í ṣe tèmi ànábì sallallahu alaihi wasallam ìwà àfáà kìlọ̀ wa ọlọ́run wá sàánú ẹ níjọ́ kan ọ̀sọ̀rọ̀ kan ọlọ́run sì ní kó rí bẹ́ẹ̀ làwọn èèyàn wá gbádùn lọ́ba bọ́ sórí rédíò à ń ṣe ìyàwó kan lọ́dún kan nìbàdàn àfáà tí wọ́n wá ń retí pé yóò so ọkọ àti ìyàwó pọ̀ ọ wá pẹ́ kó tó dé ìgbà tó wá dé òjò sú àwọn èèyàn àfáìsì wa pẹ̀lú ọjọ́ níjẹta ó sùn báyìí lọ tá a bá ti dé kò gbúdọ̀ rọ ah, kò gbúdọ̀ rọ kò ní rọ kò sí tọ́jú ah, kò gbúdọ̀ rọ tá a bá tí ì dé ni nígbà tí dé ẹgbàgbé ẹ kó o ọ ní mu ah, ti wá kọjá yìí pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ má dìde <laughs> ona àní mo ní ẹ má dìde nígbà àtẹ̀gùn àtẹ̀gùn kọ́kọ́ yọ kíní òpó kanopi ibi tá a fa ń wà gangan lopo kanopi ti kọ́kọ́ yọ jẹmọ ẹgbà tó jò dé gbogbo kanopi yẹn lòjó kátán mo wá nítọ̀ àáfà ìbẹ́yìn lẹ́yìn sọ pé òjò onírẹ̀ níjẹta níbi tẹ́mọ́tà eyín ọlọ́run fi kún ọ lé ni ẹnu rẹ ò gbà láti lè di sí ọwọ́ ọlọ́run lọ́wọ́ pé kò ní ṣẹlẹ̀ láti bo síbo níwájú ta ni àbọ̀lọ́run bá fi nǹkan kan pọ́n ọlé mọ̀ kó fi pọ́n ọlé ni karama ni kì ṣe pé automatic gbogbo àwọn tán bá ti máa ń sọ̀rọ̀ báyẹn lọ́tọ́mátìkì ẹ tú wọn dáadáa onímájìkì ni wọn onídán ni wọn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ní ọlọ́run yóò tún máa bẹ lọ́run pé tọ́ ọlọ́run máa dojú ti wá ẹ̀rù máa bá kò ní sọ confidently torí pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe o lè rò pé yóò rí bẹ́ẹ̀ ọlọ́run á sì ní kò rí bẹ́ẹ̀ kí lọ bẹ́ẹ̀ ṣe tó bá fi lè mú dìde ànábì ọlọ́run tọ́lọ́run ọba ní rí ànábì sọ fún wọn. ọlọ́run rẹ̀ ànábì sọ fún wọn la akúlú lakum indi khaza'inullah ẹ̀tẹ́tì mi ìpera mi ní nǹkan mi ìjọ ànábì ọlọ́run lọ mi ò sọ wípé pẹpẹ ọ̀rọ̀ ètò darí gbogbo nǹkan láyé mi sọ pọ́wọ́ mi ló wà ọwọ́ ọlọ́run èyí ṣe tẹ́ ẹ fi wá ń sọ pé ẹ kí n ṣe nǹkan báyìí kí n ṣe nǹkan báyìí kí n ṣe mi máa mọ sọ lọ́ọ̀ni ẹ wọ̀rọ̀ tá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam so ló fi jẹ́ pé téèyàn bá gbàgbọ́ yí ẹ̀sìn èyàn ò lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀sìn kan ṣoṣo tó sì júwe ìyàtọ̀ láàrin ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó náà ní Islam àwọn ènìyàn kan lé ní ànábì Isa lọ́lọ́run lọ́dọ̀ wọn bọ́n fẹ́ ṣàdúrà lórúkọ isa náà ni kódà ẹlòmíì ò tiẹ̀ pọ́lọ́ mọ́ ẹ wá wo ànábì tiwa ó wá ń gbé wá jìnnà síbi ká pa nǹkan míì pọ̀ mọ́ lọ́hún ó ń sọ ààlà tó ń bẹ láàrin òjíṣẹ́ ọlọ́hun àtọ́lọ́hun tó dójíṣẹ́ kùlà àkúnlúlákùn ìndí ìkàsá ọlọ́nira ànábì sọ fún wọn ànábì ni mo pera mi mi sọ pé pẹpẹ ọ̀rọ̀ kí nǹkan kan ó rí bẹ́ẹ̀ kó má rí bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ mi naam wàlá àlámù lọ́gọ́yìn. ọlọ́nira ànẹ́bì tún máa sọ fún wọn wàlá àlámù lọ́gọ́yìn bẹ́ẹ̀ sì ni mi mọ tó pamọ́ sallallahu alayhi wa sallam lóbi jẹ́ pé wọ́n àfa tó wá ń ròyìn ànẹ́bì tó bá fẹ́ ròyìn ànẹ́bì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìròyìn tọ́lọ́wọ́n bó fi ròyìn rẹ̀ má fi ròyìn rẹ̀ nígbà wàá ròyìn ànẹ́bì tán tó ní ànẹ́bì lọ́mọ gbogbo tó pamọ́ là wàlá àlámù lọ́gọ́yìn bá. Aya kùránì nìyí ànábì òun máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la àfi tọ́lọ́n bá fi hàn tó ti ṣe ọlọ́run bá lè sọ eléyìí ìwọ wa lọ sórí rédíò ẹ máa bọ̀ á sọ gbogbo bó ṣe lògbèsè ayé ẹ fún àwa àwa kọjá bẹ́ẹ̀ wà sọ gbogbo bó ṣe lògbèsè ayé ẹ á sọ fún ọ odidi ànábì ọlọ́run ní wàhálà àlàmúlọ́gáì mi ò mọ tó pamọ́ àfi tọ́lọ́n bá fi torí pé ilmu lọ́gáìbì ìmọ̀ ń tó pamọ́ ọlọ́run nìkan ló mọ̀ kò sẹ́ni tó mọ̀ ń tó pamọ́ ẹni tó lọ bá tó ní ọbọ̀ ọyẹ nǹkan wò lérí tí ó ṣẹlẹ̀ lọ́la níbi tí tí ń wò lọ́wọ́ tó ah, bàbá ìwọ kíníkà ah, ẹ ò rí i pé yọ sá <laughs> ẹ ìwọ kíníkà. <laughs> kódà yóò fìwọ gan lẹ́nu pálọ̀ <laughs> ẹ bá sáré akínní ah, kíní nígbà tó bá dé yóò ní pé ah gúrúgúrú ò túra lẹ kò túra ó ti dé tàtán ah, ah, kí ló pé mi rí nǹkan kan mọ́kàn sọ bẹ́ẹ̀ ni ah, ṣe bọ́ kẹ́ ẹ mọ̀ pé kò rí bẹ́ẹ̀. wàlá alámùlọ́gọ́ sọ fún wọn èmi ànábì mi ìmọ̀ ń tó pamọ́. wàlá bẹ́ẹ̀ sì ni mi ò sọ fún yín pé màlẹ́kà ni mí sallallahu alayhi wàlá kọlù lakum inni malak gbogbo wá sí mi tí mo ṣe mo sọ pé màláìka ni mí tọ́wọ́ pé màláìka ni mí ni kò yẹ níyàwó tọ́wọ́ pé màláìka ni mí kò yẹ kí n máa jẹun tọ́wọ́ pé màláìka ni mí kò yẹ kí n máa mu tọ́wọ́ pé màláìka ni mí ni kò yẹ kí n máa sùn. èyí ló wá dé tẹ fi ń bi mí ní gbogbo àwọn ìbéèrè tí mi ò lè ṣe pé tó bá yẹ pa ànábì ọlọ́wọ́n ọba ni ọ́ ní kíkiní kan ò jábọ́ ní sánmà tẹ́ pa ànábì ọlọ́wọ́n ọba ni ọ́ ní kíkiní kan ahàn kì í ṣe ṣetán rán mi nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ gbà ẹ̀ gbà bẹ́ẹ̀ bá sì ní í gbà ìyẹn ò dí mi lọ́wọ́ ṣẹ́ tọ́lọ́wọ́n ọba rán mi. wàlá kúlúlákùn ní ìmọ̀lá bẹ́ẹ̀ sì ni mi ò pera mi ní màláìkà fún yín. gbogbo ntẹ́mi náà ń tẹ̀lé òjú tí wọ́n fi ránṣẹ́ sí mi lọ èyí tọ́lọ́run èyí ọba ni wí wọn ò ní wí bá béèrè nǹkan bẹ́ẹ̀ mi wájú èmi náà ó gbé síwájú ọlọ́run ń bá fẹ́ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ bọ́lọ̀ ń ọbọ̀ ọba sì farama kò ní bẹ́ẹ̀ kò ságbára kankan mi ìjà mi ò sọ mí dọ́lọ́run jẹ̀mọ́ ogongori tawhid lànàbì ń fún wa kéèyàn ó ìyàtọ̀ láàrin àwọn ènìyàn kan sọ wípé masha allah wa shit bọ́lọ́wọ́n bá bá fẹ́ bírẹ̀ ànábì náà bá fẹ́ ànábì nílà ẹ sọ pé masha allah wahda ẹ sọ pé tọ́lọ́run nìkan bá fẹ́ torí pé bẹ́ẹ̀ ànábì bá fẹ́ nǹkan bọ́lọ́wọ́n bá bá fẹ́ kò ní ṣe bí n bá fẹ́ nǹkan tó bá ṣe déédéé pẹ̀lú fẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run oníọ̀ṣẹ́ so látara àdí eléyìí ẹ jẹ́ kónúkálukú wọ́n jókòó wa jẹ́ ọ̀ wá já nàbí ọlọ́run àràmọ́rùn wàlíyìí tẹ́ ń pera yín olè òjáyọ́ gbádùn mọ́ bá a ṣe wáyé a nìkan ọmọ jẹyàn mọ́ láyé kì í wá ṣe wọ nìkan gbogbo ọ̀ràn rẹ ẹnìkan kan tún ní jẹyàn mọ́ bẹ́ẹ̀ gbogbo àrọ́mọdọ́mọ a àṣewọ lọ́lọ́hún ni ẹlòmíà sọ̀rọ̀ bí ẹni kò ń lọ́lọ́hún ẹ wá wo didi ànábì ọlọ́hún wàlá kó ló lákùn iní màlàk mi ò sọ fún yín pé màláìkà ni mí ntẹ́mi náà ń tẹ̀lé ojú ntọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí mi lọ mi ń sọ ọlọ́run mi ń sọ ọmọ ọlọ́run mi ń ṣèbátan ọlọ́run bọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan mi ò lágbára àti sọ kó mọ̀ rí bẹ́ẹ̀ ntọ́lọ́wọ́n bá bá fi ránṣẹ́ sí mi lèmi náà ń tẹ̀lé. ẹlọ́ni rẹ̀ ànẹ́bẹ̀ sọ fún wọn sẹ́ni tọrọ yí a lè fi wẹ́ni tọrọ òye bí tawhid ojúlówó tawhid là ń sọ yẹn sẹ́ni tọrọ iye nípa tawhid a lè ni tí tawhid ò yé aliastawil ama walbasin sáà lè fi afọ́jú ẹni tó ti fọ́jú láti inú ìyá rẹ̀ wá kó tó dáyé sáà wá lè fi wé ẹni tó rí iná bí ọlọ́ni wọn ò jọra wọn àwọn àfúnímọ̀ tefsir wọ́n tú lọ́nà méjì wọ́n ní àlà ẹni tó jẹ́ afọ́jú ń bì wọ́n ní fọwọ́ wàlí kèfèrí sáà lè fi kèfèrí wé mùmíní bí gbogbo nǹkan wa ni ó yàtọ̀ báwo ó ṣe máa ronú yóò yàtọ̀ sí bí kèfèrí ó ṣe máa ronú àfọkànsùn wa yóò yàtọ̀ sí ti kèfèrí ìwà tiwa yóò yàtọ̀ sí ti kèfèrí ọlọ́run ọba ní aliastawila amáwàlbàṣẹ́ ọlọ́run ní sáà wà lè fi wọ́n wéra wọn níbí mùmíní àti kèfèrí àwọn àfonímọ̀ tafsir wọ́n tún tu pé aliastawi al-a'ma wọ́n ní al-jahilu aláìmọ̀kan sáà lè fi wé ẹni tó mọ̀ wọn ò jọra wọn bó ti wulẹ̀ kó mọ́. ọlọ́run ní sẹ́yìn kì í ronú ni tẹ́ ẹ bá ronú jinlẹ̀ dáadáa ẹ rí i pé ẹ lè fi mùmíní wé kèfèrí gbogbo èyí tá a sọ yìí mùmíní ni ó ṣe láǹfààní ṣùgbọ́n kàkà tó yẹ kó ṣe kèfèrí láǹfààní yóò tún máa lékún níbi ìlòdì sítọ́ láàfẹ̀rí wípé tó bá fi lè mú rírì ànábì ọlọ́run sọ wípé ọba fún un nìkan ló mà òun ọmọ tó pamọ́ bẹ́ẹ̀ lómi bá wá ń sọ̀rọ̀ yóò wá máa yàgbẹ́ látẹnu kò ní mọ̀ pé òun ti ń tayọ ọlọ́run lè fi nǹkan kan ọ lé ṣe pẹ̀lẹ́ ọlọ́run lè fi ó búra rẹ lórí tẹlifíṣàn òní àwa náà ni àfa àjẹbí idán àfàìmọ̀sọ ni àìmọ̀sẹ ta ló sọ fún ọ bẹ́ẹ̀ àìmọye nǹkan mi ń bẹ àwọn ànábì ọlọ́run ọba mi gan wọn a pé ọlọ́run ṣe nǹkan bẹ́ẹ̀ ọlọ́run ni wọn ò ṣe ìyẹn ò mú wọn kó níjà ànábì ọlọ́run ìyẹn ò sì sọ wípé kọ́lọ́run ọba kọ́ mọ́ bàbàrà lẹ́mìí wọn torí pé ntọ́lọ́run ọba fi jù wá lọ́pọ̀ fa'atiruku ma uridu lima yuridu gbogbo ntọ́lọ́wọ́n bá bá ti fẹ́ á gbà fún bẹ́ẹ̀ bó bá wu ọlọ́run èrò tiwa náà yóò papọ̀ pẹ̀lú tọ́lọ́run yóò bá rí bá a ṣe fẹ́ bó bá sì wu ọlọ́run èèyàn lè rú bákan kó mọ̀ sí déédéé pẹ̀lú bọ́lọ́wọ́n bá ṣe fẹ́ sí tọ́lọ́wọ́n bá ní òṣẹ ìyẹn ni ẹ̀kọ́ ntànàbí ń kọ́ wa nínú ìsìn tọ́lọ́wọ́n bá ní kànábì ò fáwọn kèfèrí wípé èmi àtọ́lọ́nkọ́lá àjọ ń darí ayé ẹlòmíì tálìjànú rẹ bá gùn tán èmi gbọ́ sétí rí lẹ́nu ẹnìkan ó lóun ti dépò tó ga nínú ipò wàlẹ́ yìí ó ní ẹ kí ni jọlọ ìgbà ànábì láàmà sí bánábì bá tó sáfù ọlọ́run yóò bánábì bá ṣe màmú ọlọ́run ó tó sáfù lẹ́yìn ni ṣe mọ̀ pé yìí ó ti ya wèrè ṣùgbọ́n òun gan ò tí ì ní mọ̀ pé wèrè lòun torí pé jọ́jú mò ń sọ yìí gbogbo àwọn ẹ̀tàn bẹ́ẹ̀ àwọn jàmọ́ rẹ̀ lọ́ọ̀pọ̀ ah, bá tì ní ta fẹ́ gbóná nu ah, àkíkà nu ọ̀rọ̀ wèrè lèyí ọlọ́run ó tó sáfù lẹ́yìn ànẹ́bí ah, láti bo síbo bó ṣe wà nínú àwọn kèfèrí àwọn kan náà wọ́n pín ìwà wèrè náà nínú àwọn mùsùlùmí tẹlomi bá ń sọ̀rọ̀ sọkúsọ báyìí ibi tí ó wàá fi parí sí ni pé bàtìní lòún sọ ìgbà tí orí ibú wo nìyẹn kéèyàn wá sọ pé ọlọ́run ó tó sáfù lẹ́yìn ànábì ànábì gun òpèrè ẹ̀ bẹ́ẹ̀ láti bo sí bo ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba ń sọ pé wala taqaw wala alaina ba'dal aqawil làkàdínà minhu bil yamin thumma laqata'na minhul watin fama minkum min ahadin anhu hajizin ọlọ́run rẹ̀ ànábì ń ta ni ọ sọ bó o bá sọ bá mẹ́yìn àbí tó o bá dọwọ́ bò mọ́lẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndé àlìkìyàmọ̀ yìí ka san ọrùn rẹ̀ èmi ọlọ́run máa nìkan já dànù ọlọ́run ní kò sì sẹ́ni tí ó gbà ọlẹ̀ níwájú ọlọ́run jẹ́mọ́ ẹlẹ́wọ̀n a máa sọ láti bo síbo àìmọ̀ ọlọ́run ó ń dà wá láàmú púpọ̀ lóbi máa jẹ́ pé ẹlòmíì ó kàn sọ̀rọ̀ bùlà sọlọ́run ẹlòmíì ó kàn sọ̀rọ̀ láì ṣe kèfèrí láì ṣe kọrin yó tí ó máa sọ wípé ọlọ́run à ọlọ́run à ọlọ́run ó jókòó báyìí jésù ni wàá máa dájọ́ láti bo síbo táwọn ànábì ọlọ́run oníkálukú gan ìwárìrì ọba gbogbo wọn jọ náà níjọ́ tí ọlọ́run ọba yóò wu aṣọ ìgbéraga rẹ̀ tọ́lọ́run wàá máa béèrè wípé àwọn onígbéraga ayédà ainal muluk àwọn ọba alẹ́ ayédà kan jáde bọ́ta kẹ́kẹ́ ó pamá ti ọ̀rọ̀ lẹ́nu kò sẹ́ni tí ó lè sọ̀rọ̀ ńjọ́ náà ọlọ́run ọba wàá sọ pé èmi náà ni èmi lọ́ọ́ bá a èmi ni alágbára èmi ni mo nìgbéraga kò sẹ́nìkan kódà ànábì ọlọ́run kan ò ní lè sọ̀rọ̀ ńjọ́ náà bí kùránì ṣe júwe ọlọ́run tá a wá fún wa nìyẹn béèyàn bá wá ti mọ ọlọ́run bẹ́ẹ̀ èyàn ó bẹ̀rù ẹ̀ lérí mímọ ṣe ń tó fẹ́ àti yíyàgò fún tọ́lọ́run ọba ọ̀fẹ́ torí pé iná bá tó ṣe arọ bí kàlà ṣadid bọ́lọ́run bá lóun ó fìyà jẹ yẹn ìyàtẹ́ nìkan ò fi rú ẹ̀jẹ̀ yẹn rí ni ṣùgbọ́n ìmọ̀ ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ pẹ̀lú àwọn àṣesí rẹ̀ ó jẹ́ ká mọ́ lọ ní yẹ̀yẹ́ ká mọ̀ bá wa mọ́ lọ ní yẹ̀yẹ́ lójú kọ́ lọ́wọ́n bá nírẹ̀ ànábì sọ fún wọn ànábì ọlọ́run ni mí èmi àtọ́lọ́ kọ́ lájọ ń darí ayé kò sí lọ́wọ́ mi xasa inú ńlá ètò pẹpẹ ọ̀rọ̀ bọ́lọ́hún ṣe ń darí gbogbo nǹkan kò sí lọ́wọ́ èmi ànábì bẹ́ẹ̀ sì ni mi ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la àfitọ́lọ́hún bá fi hàn mí ọlọ́run máa ń ṣe bẹ́ẹ̀ fún ànábì rẹ̀ ńgbà mí pé ọlọ́run ó fi hàn pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ lọ́la nígbà tọ́lọ́hún ò tí ì fi hàn yẹn kò dàmà fúnra ẹ̀ ìyẹn lànà bí n sọ wàlá alámúlọ̀gẹ́ ibà mi ò mọ tó pamọ́ àfẹ́yí tọ́lọ́hún bá fi hàn mí. wàlá kúlù làkún ìní màlá. bẹ́ẹ̀ sì ni mi ò pera mi ní màláíkà èèyàn bíi tiyín ni mí mi ì ṣe màláíkà naam. in attabi'u illa ma gbogbo ń tẹ rí tèmi náà ń tẹ̀lé òjò tí wọ́n bá fi sọwọ́ sí mi látọ̀dọ̀ ọlọ́run sọ báyìí mo sì sọ bẹ́ẹ̀ láì ní ìfẹ́ kan iṣẹ́ tọ́lọ́wọ́n bá rán mi nìyẹn bẹ́ẹ̀ bá wàá ní í ṣe tágbára mi ò gbé tọ́lọ́wọ́n ọba yọ̀ǹda fún mi mi ò lè rí ṣe ìyẹn ò sì mú mi kúrò níjà nàbí lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún. ọlọ́run ọba nira ànábì mọ́dàra rẹ̀ láàmúsá wa lè fi wọ́n wéra àwọn torí wọ́n pélé gbogbo èyí tó ń sọ yìí ó ṣe láǹfààní àwọn kèfèrí kò lè yé wọn sáà lè fa fọ́jú wé ẹni tó rí náà sáà lè fi kèfèrí wé mùmínì sáà lè fi aláìmọ̀ kan wó ní mímọ̀ níbí. ọlọ́run ọba níṣẹ́ ìwà ronú ni kẹ́ ẹ dá títóbi ọlọ́run ọba màkẹ́ lè bá a bẹ̀rù ẹ̀ ọlọ́mọṣẹ́já mọ ọlọ́run tó dá wa ọ̀rọ̀ téèyàn wá máa sọ téèyàn fi máa kọsẹ̀ níwájú ọlọ́run ọlọ́run ọba kó sọ wa ń bẹ̀ èyí tá a sọ tá a fi rí yọ́nú ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn kalimatani khafifatani. حبيبتاني للرحمن سبحان الله بحمده nasu hadithi yẹn gan kò sọ̀rọ̀ tó jọmọ́ pọ́lọ̀ ní ọ̀tọ̀ ní tó ń rò tẹ́lẹ̀ kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ rárá bó ti wùlẹ̀ kọ́ mọ́ ọlọ́run ó sì sọ pé ọ̀tọ̀ ní tó ń rò tẹ́lẹ̀ tó ti yé ìmọ̀ fi yorùbá tó yẹ kí bẹ́ẹ̀ ṣe sọ ní ìsìnbá ẹ̀ka lárúbáwá hadith bó ṣe wà ń bẹ̀ lẹ́ẹ̀fì lè mọ̀ yìí pé kò sí yẹn ń ṣùgbọ́n níbi ìmọ̀ fi yorùbá gbọ́dọ̀ kalẹ̀ ká máa ṣe paṣipaṣi ká máa fi kún so bóyá ẹnìkan tó sọ àdìsí yẹn níjọ́ kan ti ń sọ lófin yẹn kún bẹ̀tí bẹ́ẹ̀ yín ṣe gbọ́ yẹn nínú ẹ̀mí tí ẹ̀yìn ti rí kó ti tako àwọn nǹkan tá a mọ̀ nípa àròyìn ọlọ́run yàrá sì bí àdìsí yẹn ṣe wá gan kò sí nǹkan tó jọba yẹn bẹ́ẹ̀ so ti wá báyìí so ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú àyàtà túnsìn wípé ànábì ní ìní tẹ́bi ìlàmọ́ yóò ha ìlàyà èmi kì í sọ nǹkan kan àyàfi nǹkan tó lọ́wọ́ bá bá fi ránṣẹ́ sí mi kí n sọ. So so lórí eléyìí àwọn àáfàá ní ìjánabi náà máa ń ṣe ìjihad tí wàá yí ò bá tí ì wá kánabi ó kàn wò pé tá a bá fi lè jọra wọn báyìí ó yẹ kó rí báyìí náà sánabi máa ń ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí ṣé gbogbo ọ̀rọ̀ ànábì ṣé wàá yí ni èyí tó lálàáfíà nú ọ̀rọ̀ àwọn àáfàá ní wípé ìgbà míì ń bẹ tánabi náà ó wo nǹkan gẹ́gẹ́ bí ọmọ nìyẹn pé ṣùgbọ́n bí tánabi bá ti ń wo nǹkan gẹ́gẹ́ bí ọmọ nìyẹn kì í ní í ṣe pẹ̀lú ìpìlẹ̀ ẹ̀sìn kì í ní í ṣe pẹ̀lú òfin ẹ̀sìn so gẹ́gẹ́ bí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìbágbépọ̀ ẹ̀dá ànábì lè wò pé ẹja ṣe báyìí náà tó bá yẹ pé báyìí ṣe ro yẹn kò ṣe déédé pẹ̀lú bọ́ọ̀lù ń ṣe fẹ́ instantly lọ́lọ́run ó correct ànábì so ti wá báyìí irú àwọn nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ dáadáa irú ẹ̀ ní irú yẹn ànábì ń rò wípé ah, bẹ́ẹ̀ kan pa àwọn náà nítorí pé ànábì gba àmọ̀ràn lọ́wọ́ àwọn èèyàn àwọn tó sì pọ̀ níbi ìmọ̀ràn wọ́n fi síbi kankan pa àwọn ẹni ṣùgbọ́n àfọwọ́ Umar bin Khattab radiyallahu anhu ó lóun ò fi sí kan pa wọn ànábì tí wàá fẹ́ fi síbi àwọn tó pọ̀ lọ́lọ́run fi pàkíyèsí ànábì pé hmm, èyí ti Umaru yẹn ni kánábì ò ṣe sọ̀rọ̀ ọpọlọ ní ọ̀tọ̀ ní tóun lò tẹ́lẹ̀ abadan ní òsì nínú ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala subhanahu amma yasifun. gẹ́gẹ́ bí àwọn wẹ́dà fọ̀kà tí ó pé wọ́n máa fọ̀kà sí pé òjò ló rọ̀ ní níbi aago báyìí ní kọ́lájì ọ̀la àbí wọ́n mú wáyé pé evidence ló ṣẹlẹ̀ àkílà lè fi àwọn olóòwe. alhamdulilayi rabbil alamin ìyàtọ̀ ń bẹ láàrin astronomy àti astrology ilmu nujum àti ilmul falak ìmọ̀ ṣẹ̀ríà islam ó ṣe wá lójú kòkòrò púpọ̀ lórí ìmọ̀ ìmọ̀ ni ó máa ń kásọ lójú èèyàn nípa nǹkan tó sókò kò síyàn tẹ́lẹ̀ ẹ rí i pé tẹ́lẹ̀ ń bá pé a ah, kì í ní orí bẹ́ẹ̀ orímọ̀ sọ pé irọ́ ni orí bẹ́ẹ̀ nítorí pé òun ti ní òye nípa nǹkan yẹn ṣẹ̀ríà islam ó lòdì sí kéèyàn ó wò wípé lọ́pọ̀lọpọ̀ ọgbà lérí tẹ́jíríbà tójò bá sú síbí yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà òjò yẹn sábà máa ń rọ̀ téèyàn ti wá kíyèsí nǹkan kíyèsí kíyèsí kíyèsí kíyèsí tí wá máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá gba ah, òjò tó sú yìí o ṣùgbọ́n bíi téèyàn ó ti mọ ẹni tó jẹ́ mùsùlùmí ni pé tọ́lọ̀ ń bá fẹ́ ó súnmọ́ kójò yìí rọ̀ bẹ́ẹ̀ yìí ṣe sọ nìyẹn nítorí pé nínú ìmọ̀ táwọn lárúbáwá mọ̀ púpọ̀ ìkan ni ìmọ̀ nípa ìràwọ̀ tí ìràwọ̀ kan bá yọ tójò kan bá sún níbi tí ìràwọ̀ kan ti yọ wọn ni ah n tó súnmọ́ ni kójò yìí n tó sì súnmọ́ ni nítorí pé nínú téèyàn fi máa mọ nǹkan gbà míì náà jẹ́ kan experience gbogbo oògùn tá à ń lò tẹ́jírìbà náà ló bì torí pé lágbájá lò ti lò rí òun náà gbádùn bá prescribe ẹ tó bá ti nírú nǹkan báyìí náà kó o náà máa lò so ìmọ̀ nìyẹn so táwọn èèyàn kan ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ó súnmọ́ kí òjò kan ọ̀rọ̀ tí ó dẹ̀ lágbára tí ó pọ̀ gan ṣẹ̀rẹ́ Islam yìí fojú rẹ̀ náà ro nǹkan báyẹn ṣùgbọ́n tẹ́nìyẹn bá fẹ́ sọ ó gbúdọ̀ sọ kó fààyè tọ́lọ́run lẹ̀ torí pé ó lè ṣúbà náà kọ́lọ́run sì ní kò ní rọ̀ so táwọn náà bá dẹ̀ ń sọ under probability náà làwọn náà máa ń gbé sí tẹ́ bá ń gbọ́rọ̀ wọn kódà àwọn tí èsì mùsùlùmí gan wọn ni wọ́n lè sọ pé kìnnìkan probability kìnnìkan high kìnnìkan probability wà wípé tí nǹkan báyìí bá rí báyìí ó súnmọ́ kí nǹkan báyìí ó ṣe báyìí lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú wọ́n máa ń lo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn láti lè gbáradì fún àwọn disaster míì tó bá fẹ́ ṣẹlẹ̀ so ìyẹn ò tí ì sọ wọ́n di ẹni tó ń sọ nǹkan tí ó pamọ́ torí pé gbogbo ohun tí wọ́n ń wò yẹn náà ọlọ́run náà ló ní nǹkan kì í ṣe pé wọ́n kàn wò hàn pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ tí wọ́n sọ jasmine báyìí mo sọ pé bọ́ba bọ́lọ̀ ń bá fẹ́ ó súnmọ́ kí nǹkan báyìí ó ṣe kí o kò ṣẹlẹ̀ ìyẹn kò sí láì fi bẹ́ẹ̀ wallahu alam ìwẹ̀ ti súnà àbí ìwẹ̀ nọ́mà ìwẹ̀ téèyàn ń wẹ̀ nọ́mà ìwẹ̀ téèyàn ń wẹ̀ àṣeyàn tún nídìí láti kọ́ abáṣe wẹ̀wẹ̀ yàn torí pé lómi lè sọ wípé ọṣẹ lọ́ọ̀sì lòún fẹ́ lò kẹ́lómi ní ọṣẹ dúdú lọ́mọ ńlá ẹlòmí lè sọ pé àtẹsẹ̀ lòun ti máa bẹ̀rẹ̀ wẹ̀ kẹlòmí ni orí lòun kọ́kọ́ máa fọ̀ kò sí dọ́kan ṣẹ̀ríà pẹ̀lú yẹn kọ́ sáti wẹ̀ so ti yé mi ọmọ tẹ gbàlẹ́ tẹ́ pé lórí ọ̀wìwẹ̀ jánábà ẹ̀hẹ́n àbíkílẹ̀ gbàlẹ́ rò pẹ̀lú ẹ torí pé ẹlòmíì ń bẹ tó ní swimming pool lé nísìn òun ọkàn kó nu bẹ yóò máa wẹ̀wẹ̀ tiẹ̀ lọ so àlè sọ pé orí ni ọkọ fẹ ẹlòmíì ń bẹ èkánná ni ọkọ máa fọ kó tó wẹ gbogbo ara tó kù tó kò sí tọkàn ṣẹ̀ríà pẹ̀lú pẹ̀lú ìyẹn ṣùgbọ́n nípa ìwẹ̀ jánábà àwọn àfáà ṣàlàyé ẹ̀ níbàámu súnà anábìwá muhammad sallallahu alayhi wa sallam mo dẹ̀ lọ́pọ̀ àti ṣàlàyé ẹ̀ mí ẹni yóò kọ́ tábà yóò fọ abẹ́ rẹ̀ dáadáa tó bá fọ abẹ́ yóò fọ ọwọ́ yóò fọnù ọwọ́ tó fi tábà yẹn lẹ́yìn wá gbà náà yóò bẹ̀rẹ̀ àlùwàlá tó bá bá àlùwàlá rẹ̀ débi ẹsẹ̀ yóò dá dúró yóò wá da omi sí orí lẹ́ẹ̀mẹ́ta omi yẹn yóò rìn mọ́ orí yẹn dáadáa lẹ́yìn wá gbà yẹn yóò wá bu omi sí ẹ̀gbẹ́ bíi lẹ́ẹ̀mẹ́ta tómi ọ̀sà kárí gbogbo àwọn ìwò ara bákan náà ẹ̀gbẹ́ àlàáfíà lẹ́ẹ̀mẹ́ta láti bí ìdodo sísàlẹ̀ yóò so náà lẹ́ẹ̀mẹ́ta láti bí náà lẹ́ẹ̀mẹ́ta yóò wá kúrò níbi tó wà ń yóò fọ ẹsẹ̀ tí yóò fọ nígbà ló wà láwọn yóò fọ ẹsẹ̀ yẹn ó ti parí bá nàbí ṣe ṣàlàyé ẹ̀ ṣùgbọ́n gbà mí bẹ̀rẹ̀ mí lè ọkàn yóò kọ kẹsẹ̀ kan sókè yóò nàwọ́ àà láyé tí pọ́ fẹ́ lọ gbó ẹbọ àbọ̀ fẹ́ gbégún so gbogbo oríṣiríṣi àwọn nǹkan lẹ́ẹ̀fì obìnrin mi ìgbéyà alágbájá ẹ̀ kírun nígbà tó wọn mọ bó wọn ṣe wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà àníyàn tó wọn sọ tó ń bá kọ́ nà sí òkè òun ò mọ̀ àníyàn tó wọn sọ tó ń bá kọ́ bomi sọ̀tún òun ò àníyàn wo so gbogbo àwọn nǹkan yẹn kò le tó báyẹn ànábì wẹ̀ sallallahu alaihi wasallam ìyàwó Aisha sì ṣàlàyé ẹ̀ fún anu hadith tí ó lálàáfíà bákan náà tá a bá to sáfù tí wọ́n ti wá kírun tó yẹ pé lásìrà kàlá bá bí wọ́n bá yẹ sálámà oníkàlùkù náà ni ó mọ̀ kí tiẹ̀ ẹ̀ níyan ìmáàmù ìmáàmù tó gbọdọ̀ pé méjì mọ́ torí pé gbogbo yín bárun yẹn ẹ dẹ̀ ti gbà pé mọ̀ọ́mù yẹn náà ni mọ̀ọ́mù yín ẹ tún gbọdọ̀ tún yan ẹnìkan síwájú mọ́ so ti yé báyìí so bí yẹn ṣe rí nìyẹn wallahu alam. number five. to alhamdulillah ya rabbi alamin larubawa ni sọ ibu dari adira bima fiya ó ń kálukú a e àìsí nígi lọ́gbà ká mọ́ mèso ẹ̀ so ẹni tó ti mọ̀ pé tíyàwó òun bá ti ń bínú kìsìn ni ó yà á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run fìyẹn hàn ọ́ kálukú náà ronú ti tìyàwó rẹ̀ pé nínú Ramadan ni kò sí nǹkan tó burú mbẹ̀ anabi máa ń kìsì yàwó Aisha wàhùmá sọ iman táwọn méjèèjì sì wà nù àwẹ̀ so ti yé báyìí ṣùgbọ́n ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ mọ́ ju báà náà lọ so wallahu alam bákan náà ẹni tó ń kírun bẹ́ẹ̀ ṣe wí yẹn tó wá èyí tó yẹ kó kà jẹ́jẹ́ yẹn tó fi súra lé ní mọ́sí àbí màlìkí ń tẹ̀lé màlìkíyà wọ́n ní yóò san bàdí torí pé ó ti lérun kún ṣùgbọ́n ètò lálàáfíà ni kò ní san kankan tó ti yé kò ní san kankan hádà wallahu alam. na àwọn nǹkan tí Islam gbé kalẹ̀ tó sọ obìnrin di ẹni tí ò lẹ́tọ̀ọ́ fún wa tí ò bá ti sí ń bẹ̀ ẹnu ẹnikẹ́ni ò gbà láti hànà àwọn èèyàn méjì tán bá fẹ́ fẹ́ra wọn. ẹ̀gbọ́n òun lọ sílé yín ó wọ̀ ń bẹ̀ àbúrò náà lọ lé yín ọ̀rọ̀ àbúrò rẹ̀ ń bẹ̀ ọ̀fẹ́ kò síbi tó ti kanra wọn bó ti wulẹ̀ ọmọ àmọ́ wàhálà oní oní olórogún àjọjọ lọ́kọ̀ ń bì kan pẹ̀lú àṣà wa ńlẹ̀ Yorùbá yóò mọ̀ rẹ̀ pé sóhun àtàbúrò òun làwọn òjòjò máa ṣe kí ni o ṣòrogún lẹ́ẹ̀dẹ̀ ọkọ̀ kan uruf àṣà nígbà míì Islam máa ń fún ní consideration tí ò bá ti jẹ́ wípé o fẹ́ sọ ntọ́lọ́hún ṣe lọ́ràn ẹ̀yàn o fẹ́ sọdín tá à ní rí ṣe kó o fẹ́ àbúrò ìyàwó kábúrò ọkọ fẹ́ àbúrò ìyàwó mo bá àní ntólẹ́tọ̀ ni kì í ṣe pọ́nrán ẹ̀yàn sọmọ́tò bá rí i pé fífẹ́ tó o fẹ́ fẹ́ yẹn o lè dá wàhálà lẹ̀ nínú ẹbí sẹ̀ríà Islam ní fi ilẹ̀ nígbà tí èdè pé dandan ni kò fẹ́ lọ́ọ́ fẹ́ ẹlòmíì so ntó bá jẹ́ mùbá ntó bá lẹ́tọ̀ọ́ tí kì í ṣe pé dandan ọ̀ràn yẹn ni èyàn gbúdọ̀ ṣe nǹkan yẹn tí kìnìún yẹn bá fẹ́ bí wàhálà ṣẹ̀ríà Islam fún wa nígbà láyé káfíń ká ó nírú wíwa ọkọ̀ obìnrin àríkóbìnrin ó drive mubaa ni ó lẹ́tọ̀ ṣùgbọ́n tó bá ṣe wípé dí drive obìnrin yóò padà sọ di ẹni tí ẹnu ọkọ̀ ò ní ká mọ́ yóò padà sọ di ẹni tó ṣe wípé ọlọ́run lọ́mọ iye nọ́mbà ọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀ ń drive lọ ọkọ̀ bá takú lọ́nà ọkọ̀ lọ́mọ

ọkọ ọmọ béèrè pé bóòló ṣe jẹ́ gbà bóòló ṣe jẹ́ kí ẹ ti lo ẹ ti jowú jù àwọn tó máa ń assist mi nìyẹn ṣe mà gbogbo àwọn fìtínà báyẹn tó bá jẹ́ pé yóò bí fìtínà èèyàn lè sọ pé káwọn obìnrin ó wà so bẹ́ẹ̀ náà ni ìfẹ́ fẹ́ àbúrò ìyàwó ẹ̀gbọ́n èèyàn tó bá ṣe wípé ìyàwó yẹn lè sọ pé láyé òun ò lè gbà téèyàn dẹ̀ rí pé kíní yẹn ń di kó fẹ́ di wàhálà ó ta kéèyàn ó wìtọ́ kéèyàn lọ fún obìnrin mi ṣùgbọ́n tí ò bá sí kankan òfin kankan nínú ẹ̀sìn ò ṣe pé kí wọ́n ṣe kí ni o kan fẹ́ra wọn torí pé gbogbo nǹkan tó lè má jẹun ó lẹ́tọ̀ọ́ síra wọn kò sí mbẹ̀ wọn èyí ọmọ ìyá kankan wọn èyí ṣe ẹbí kankan wọn èyí kò sí nkankan ọmọ náà wọn níbi fífẹ́ra wọn hádà àwọn tó pé ṣé àwọn ìbejì ọkùnrin lè fẹ́ àwọn ìbejì obìnrin tí àwọn obìnrin náà sì jẹ́ ọmọ ìyá ìbejì ọkùnrin méjì wọ́n ti wá pinnu pé táwọn bá fẹ́ fẹ́yàwó náà o ìbejì náà làwọn náà fẹ́ táyé òun ọ̀fẹ́ kẹ́hìndé kẹ́hìndé ilé òun ọ̀fẹ́ òun ọ̀fẹ́ táyé kò sí tó burú bẹ́ẹ̀ à èyí tó lè jẹ́sẹ̀ ní kẹ́nìkan wá ní pé mo fẹ́ sọlá mo fẹ́ fẹ́ bèjì méjì papọ̀ lẹ́ẹ̀kan wà á ń tẹ́júmọ̀ owó bẹ́ẹ̀ náà lè òkúta yìí ní ilé ama kọ́dí sàlàfà èyàn gbúdọ̀ fẹ́ ọmọ ìyá méjì kọ́dà ọmọ bàbá tí wọ́n sọ ọmọ ìyá kan ẹ̀ gbúdọ̀ fẹ́ wọn papọ̀ lẹ́ẹ̀kan náà nínú èdè yẹn ó lè kọ ẹ̀gbọ́n lẹ̀ nígbà tẹ̀ ń yanjú pé ẹ ti fira yín ọba tó rà burú ẹ̀ bó jẹ́ yẹ pé yìí ò lè díẹ̀ ńlẹ̀ Yorùbá so nígbà tí ò sí lọ́dọ̀ rẹ mọ́hún ò lè tó fẹ́ aburú ẹ̀ ṣùgbọ́n kéèyàn ó kó wọn papọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀dẹ̀ ọkùnrin kan náà èèwọ̀ ni táyé kẹ́hìndé ìwọ lè fẹ́ kẹ́hìndé kélé ò fẹ́ táyé àmọ́ kán kíyèsí kíyàwó mọ́ wàá dàpọ̀ torí pé mistake wọn lọ wáyé kọ́má o ti náwó sí ìyàwó títáyé ọmọ kí torí pé ó ṣeé ṣe kọ́ jẹ́ pé identical twins ni wọ́n ká jọra wọn bẹ́ẹ̀ bó ti wulẹ̀ kórí wọn ò ní tóníkàlùkù fi dáyàwó tó fi dáyàwó tiẹ̀ mọ̀ kọ́má ọlọ́tọ̀ nígbà tí ń darí bọ̀ bá mọ yàrá tí ó tí ó wọ̀ mọ́ so tó bá lè mú rùjú lọ́wọ́ nǹkan kì bá ti sí lórí kò sí láì fi nígbà tí yìí ṣe pé ẹnìkan ló fẹ́

ìbéèrè pé bóò la ṣe ń wẹ òkú tó ní accident bá a ṣe ń wẹ gbé òkú náà láṣẹ wẹ ṣùgbọ́n tó bá wẹ́ béèrè béèrè yẹn ó specify pé apá rẹ̀ kan gé ìlàjì ara kan ti gé àbí ẹ̀hẹ̀ èyàn lọ́sẹ̀ ní di special answer lérí èyàn ṣùgbọ́n kó bóò la ṣe ń wẹ òkú náà máa bá àwọn afáàṣù bá ṣe ń fún ẹ̀kú yẹn náà so ti yé báyìí so mo ti dáhùn ẹ̀ báyìí so àtọ̀rọ̀ pé béèrè tí mo sọ yẹn so hada wallahu alam naam ẹni tí ó wẹ òkú nínú àṣepé iṣẹ́ ládàá tó ṣe náà ni kó tún bá wọn kírun sí lára ṣé rí n tó fa ọ̀rọ̀ yẹn òun náà ni wípé ẹni tó bá ti wẹ òkú ó gbúdọ̀ wẹ̀ ní táwọn afáàyàn fẹ́ sọ bẹ́ẹ̀ ni pé ńgbà tí ò tí ì wẹ̀ a jẹ́ pé kò mọ́ kò lè kírun sí òkú yẹn lára hadithi tó wáyé lérí wípé manga salama yi tan faliyektesil ẹni tó bá wẹ òkú kò ní o wẹ hadithi yẹn ẹnu kún púpọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfọwọ́nìmọ̀ hadith wọn ládìsìn ò lálàáfíà ṣùgbọ́n àwọn onímímẹ̀sìn wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí hadith yẹn nípa lílo rẹ̀ ibi tán padà conclude sí lórí hadith yẹn ni pé faliyektesil ń bẹ̀ ni pé faliyetawadọ́ kó ṣàlùwàlà sotiye kó ṣàlùwàlà so iye ò túmọ̀ sí pé bó ṣe wẹ òkú yẹn kódà bí ò bá wá ṣàlùwàlá tó bá ṣàlùwàlá kírun sókù la yọ ṣàṣàlùwàlá iye ò túmọ̀ sí pé wíwẹ òkú yẹn sọ di ẹni ẹ̀gbin so ti yé conclusion àwọn onímọ̀ nìyẹn wípé ó dáa nígbà tó bá wẹ òkú yẹn tán kó ṣe kí ni o kó fọwọ́ rẹ̀ kó ṣàlùwàlá so àwọn afáàmì rẹ̀ sọ pé afẹ́ bẹ́ẹ̀ gan ni kì í ṣe pọ̀ràn yàn ò ní fún irúfẹ́ ẹni bẹ́ẹ̀ hádà wàllá àlàmà báyà bẹ̀yẹn làwọn yẹn ti gbé ọ̀rọ̀ yẹn lọ síbi pé kò lẹ́tọ̀ọ́ kí ó kírun sí òkúla hádà wàllá àlàmà. number eight. ìbéèrè mi dá lórí eh, àwọn àṣìkò kan máa ń wọ̀ tí wọ́n máa ń gbé alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah àkọ́kọ́ sharia islam ó fún wa ní ààlà ìbágbépọ̀ àti ìbáṣepọ̀ láàrin wa àtàwọn tí wọn kì í ṣe lẹ́sìn wa kókó yìí ṣe pàtàkì kó yẹ kí gbogbo wa gbọ́ yé ọlọ́run ọba tó dá wa ti mọ̀ pé kì í ṣe mùsùlùmí nìkan ni ó máa wà láyé ààrẹ ni tí kì í ṣe mùsùlùmí ẹ jọjọ gbélé iṣẹ́ ọ̀pá yín pọ̀ kódà nínú ìran nínú ẹbí ẹ jọjọ wà bẹ́ẹ̀ Islam dẹ̀ fún wa ní ẹ̀tọ́ tá a gbọ́dọ̀ kódà téèyàn bá ṣe àwọn ẹ̀tọ́ yẹn yẹn tún lè jìyà lọ́dọ̀ aládùúgbò èèyàn tí kìí ṣe mùsùlùmí ó bùkátà sí ẹ̀tọ́ aládùúgbò ẹni tá a jọ ń gbé tí kìí ṣe mùsùlùmí ó bímọ bóyá o tiẹ̀ gbọ́ pé bóyá wọ́n ṣe operation fún ìyàwó rẹ̀ wọ́n ṣiṣẹ́ fún ni ó pẹ́ lọ hospital nígbà tó tún wá dégbò èèyàn lọ ń kí ọ̀ wá lọ kí onítorí pé kìí ṣe mùsùlùmí ó yẹ ṣe yẹn dáadáa bọ́lọ̀ ń bá fi bí ọ́ ó lè jìyà sí níjọ́ ìjà kìyàmà torí pé aládùúgbò rẹ ni o gbọ́dọ̀ lọ kí ìdùnnú ṣẹlẹ̀ sí o gbúdọ̀ bá dunnú ọ̀rẹ́ èèyàn kan èèyàn jọ wà lẹ́nu iṣẹ́ kì í ṣe mùsùlùmí ó wá fẹ́ ṣe ọmọ rẹ̀ fẹ́ ṣe wedding ó sì lágbára àti ẹrọ odidi màálù kan ó gbé fún kò tako ìlànà Islam nínú ẹwà Islam náà ni kódà ẹ máa wo zaka ṣẹ̀ríà Islam fún wa nígbà láàyè wípé ẹni tí kì í ṣe mùsùlùmí a tún lè fún nínú owó zaka wal mu'allafati qulubuhum láti lè fi jí rẹ̀ ọ̀rọ̀ sí islam àbí yóò bá tiẹ̀ nígbà islam kó mọ̀ lè fara ní àwọn mùsùlùmí tí ń bẹ ní agbègbè rẹ̀ ń bẹ ẹ̀yin wọ́n ra wọ̀n ra yìí tábà sì ní àfi àjẹ́ yín sìn àwọn èèyàn yín náà gbé kàwá fún ẹ ṣá wàlùmọ̀ aláfàtú kòlóbò so gbogbo oríṣiríṣi àwọn nǹkan yẹn islam fún wa nígbà láàyè ṣùgbọ́n èyí tó bá ti fẹ́ fọwọ́ ba ìgbàgbọ́ wa àlá gbọ́dọ̀ wà ń bẹ nígbà tán bá ní wọ́n ń ṣe marriage tó dìde mọ́mù wa wúláwà ni tó náà ìjókòó ní chọ́ọ̀chì táwọn èèyàn sì ń rí bẹ́ẹ̀ eléyìí yóò ní ìtumọ̀ tó pọ̀ nípa ìmánì àwọn tí gbàgbọ́ wọn lẹ̀ bó ló ti fẹ́ sí gbàtà bá ní ìyàfẹ́ ṣàdúrà ó yẹ ìsí fìlà ó sí láwà ní sọmọ pé ó ti ń da ètò wọn rú gan nígbà gbogbo èèyàn sí fìlà ìwọ òsì wọn ní gbogbo èèyàn díjú ìwọ òdíjú ọbẹ̀ ta kó mọ̀ dùn bẹ́ẹ̀ torí pé pírẹsẹ̀nsì rẹ̀ ń bẹ̀ yẹn òun da ètò wọn rú gbogbo èèyàn mọ̀ wọ́n ń bẹ̀ yẹn bíi màdàrú so èyí tó ń lóore jù ni wípé bẹ́ẹ̀ bá parí gbogbo àwọn ètò tinú ilé ìjọsìn inshallah níta ẹ̀já àjọ ìjókòó kájọ máa ṣe níta bá fẹ́ ṣe ń bẹ̀ lókùrú ìgbà tí àwọn kan yóò bá ti fi jàǹbá kan ẹ̀sìn wa ṣùgbọ́n gbà ń bẹ èèyàn jó ní sí ọwọ́ ẹni tí èèyàn fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ pásítọ̀ ni ó sì ní kéèyàn pàdé òun nínú chọ́ọ̀chì <laughs> kéèyàn wà lọ́dún nígbẹ̀lì mẹ́ta ẹ jáde sa so olówó gbà kì í ṣe wípé inú ibi tó wọ̀ tó tẹ̀yìn ẹ lọ wá ti dé lẹ́sẹ̀ èèyàn lè wọ̀ bẹ̀ láti lọ gba nǹkan téèyàn fẹ́ gbà lápèjúwe nísìnyí èèyàn jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa aspect nǹkan kan wọ́n wá invite èèyàn nínú church pé ẹjọ́ prof ẹ wá bá a sọ̀rọ̀ nípa nǹkan báyìí wọ́n invite èèyàn láti wọ́n fẹ́ ṣe seminar kan kò sí tó burú as an expert níbi nǹkan yẹn ó lọ kó lọ bá wọn sọ̀rọ̀ yẹn yóò sì kúrò mbẹ tó ti wà báyìí bẹ́ẹ̀ tí mùsùlùmí bá fẹ́ sọ̀rọ̀ kan sí ẹ̀ mọ̀ wípé wá sí ọwọ́ bẹ̀ ẹ̀sìn rẹ̀ ó sì hàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí àwọn yẹn níwọ̀n pa àwọn nídìí pé material ẹni yẹn àwọn nídìí rẹ̀ so ṣùgbọ́n rú àwọn nǹkan yẹn ẹni tó bá ti hàn nídìí ẹ̀sìn tó jẹ́ figure ó gbọ́dọ̀ ṣọ́ra fún àwọn kaba yẹn nítorí pé ìṣesí yẹn máa ba ìmánì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ bó ti wùlẹ̀ kọ́ ma so ní kúkúrú ní tó bá ti lè jọ pé ká máa celebrate pẹ̀lú wọn lórí ìlànà ìjọsìn wọn mùsùlùmí ò lẹ́tọ̀ọ́ láti participate ń bẹ̀ ṣùgbọ́n ìbágbépọ̀ ọmọnìyàn ẹ ó bímọ ó ń ṣe kó mọ ó ń ṣe ìgbéyàwó á bá a ṣe ní òǹdíwọ̀n èyí tí ò tako nǹkan tẹ̀sìn wa mú wa hádà wallahu alam. ìbéèrè ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní ṣé a lè sọ̀rọ̀ nínú ilé ẹlẹ́ẹ̀kejì wọ́n ní kí ni ẹ̀sìn sọ lórí ẹran tí wọ́n yìnbọn fún tí ó rìn jìnnà kí ó tó kú ṣé a lè jẹ́. a lè sọ̀rọ̀ níléèwẹ̀ tí bùkátà bá béèrè fún ṣùgbọ́n kì í ṣe pé ká wá wọlé ìwẹ̀ ká máa dárin ẹ rí i pé àwọn èèyàn kan bẹ kò ní kọrin látàárọ̀ o tó bá ti wá wọlé báyìí orin bẹ̀rẹ̀ àyà àmọ́ kanlẹ̀kùn ìyá fúnkẹ́ ẹ ṣe kíá àwọn èèyàn pọ̀ níta kíní kankan gbogbo orin ayé ìní ọkọ̀ ìyẹn ò wá láìlẹ́kọ̀ọ́ nìyẹn ṣùgbọ́n tí bùkátà bá béèrè fún kéèyàn ó sọ̀rọ̀ níléèwẹ̀ ìdájọ́ iléèwẹ̀ yàtọ̀ sí toilet èèyàn lè sọ̀rọ̀ níléèwẹ̀ ẹran tí wọ́n tàbọn mọ́ tó yẹ pé mùsùlùmí ló pa tó sọ pé bísímìlà tó tàbọn mọ́ tó sọ bísímìlà tó tàbọn mọ́ ẹran yẹn wá sá lọ tó bá di ijọ́ kẹta tó tó rí ànábì ní tí ò bá tí ì máa rùn ìwọ náà ló ní nǹkan rẹ jẹ kò bá àṣejọ kẹta ló tó rí máa lẹ́mi yẹn tó lókùrú gbà tí ọba tí ì máa rùn débi pé tó bá jẹ́ ó lè kópa lára bọ̀ ìwọ náà ló ní nǹkan yẹn àmọ́ ìwọ kọ́ lọ ta ọwọ́ lọ wá rí tó kú sójú àlà ọba lọ gbé la mi ò lẹ́tọ̀ ṣùgbọ́n o mọ̀ pé ẹran tó ta náà ní ìjọ kẹta ló wá rí tí ọba tí ì máa rùn èèyàn lẹ́tọ̀ èèyàn lè jẹ nínú sẹ̀ríà gẹ́gẹ́ bá wọn fà ṣàlàyé hádà wallahu alam. oníbèrè ká béèrè ń bí wípé kí ni sẹ̀rí àsọ lórí òkété jíjẹ ẹ rí pé ènìyàn ti kọ́kọ́ béèrè béèrè ọdún tuntun kọ síbi ní àná àbíjẹta mi ò sọ̀rọ̀ lérí ẹ̀ nítorí pé tá a bá lọ gbófin kalẹ̀ tá a bá sọ pé wọ́n ní ọmọ jẹ́ ní ìsinsìnyí ò ní dá wàhálà lẹ̀ làtẹ́sàlù àni àṣìyà intubdala kọmọta sókun ìbéèrè béèrè béèrè béèrè tá a bá lọ fún ọ nídàájọ́ rẹ̀ o ò sì tí ì ṣe tá àti fòkété lẹ̀. <laughs> Ah, ọ̀rọ̀ nípa sá àlejò kété àbá àlejò kété kì í ṣe pé ẹ̀rí kan wá direct lérí pé ká mẹ́jọ kété ṣùgbọ́n àwọn àáfàá wọ́n ní kọ́ídà principle tí wọ́n máa ń gbé àwọn nǹkan kan lé lórí gbogbo àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tánàbí bá sọ pé tẹ́ ẹ bá ti rí nǹkan báyìí ẹ máa pa wọ́n ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà ni pé ẹ gbọ́dọ̀ jẹ wọ́n anabi ni uqtulul aswadain alhayyata wal aqrab anabi ni ẹ pa nǹkan dúdú méjì ẹ pa ejò ẹ sì pa kéèké ibi táwọn ẹbí parí ọ̀rọ̀ kò sọ pé ẹ pa kẹ jẹ ẹ pa wọn nítorí pé wọn ń kónira wọn lè kónira báyìí nínú àwọn nǹkan táwọn ẹbí ní tẹ ẹ bá rí wọn ẹ wọn minal fawasik nínú àwọn nǹkan bú tí máa ń kó àrùn báyàn tí máa ń kónira báyàn ọ̀fọ́n ó wà nínú ẹ̀ ọ̀fọ́n àbí ku eku ajẹlójú ńlẹ̀ ọ̀fọ́n àánú lé o àwọn onímọ̀ wa ṣèwádìí wípé species ọ̀fọ́n náà ni òkété ńlá òkété ọ̀fọ́n ńlá ni torí pé tọ́bára tí àyè bá gbà nínú ilé náà yóò tóbi ṣe species rẹ̀ pé fọ̀síìlà rẹ̀ náà ni so látara àdí eléyìí ní àwọn onímọ̀ kan fi conclude wípé nígbà táwọn ẹbí ti sọ̀tọ̀ fáwọn ajẹ́pò kété náà ti wọnú ẹ̀ nìyẹn ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mò ń ka nǹkan kan àfa wa sheikh ibn uthaymin rahimahullah rahmatan wasi'a wọ́n ní yẹjúzù akilu aliyarbo wọ́n ní a lè jẹ aliyarbo yìí náà dẹ̀ ní bí ọ̀fọ́n náà ló ṣe rí wọ́n wá ní nàfikọ́ yàrùbù èyí tó ní náà ni ìwo rẹ̀ ìwo yàrùbù ẹranko kan ló ń bí òkété òun náà ló ṣe rí rẹ̀ wọ́n ń pè ní nàfikọ́ ń wo ọ̀nà tó lè gbà jáde tí ó pọ̀ ṣùgbọ́n bí èyí tó bá yẹn ó gbà ibẹ̀ kọ́ ni gbàtí mo wá ń ka kíní yẹn mo wá wò pé ah ẹ̀yin bàbá tara sọ ẹ̀yin lè má mọ kété ìtẹ̀ ń júwe yìí ṣé kìí ṣe pé kété ni so mo wá fẹ́ ṣiṣẹ́ lórí àwọn ìwé atúmọ̀ èdè pé yarbru yẹn kí ni english yẹn so tí n bá lè gẹ̀ẹ́tì ìtumọ̀ rẹ̀ dẹ́gbẹ́ òkété náà ni àá àti rí authority kan tó tó ṣùgbọ́n pẹ̀lú nǹkan yẹn ń fún mi ròjú pé mìíràn ah, gbogbo bẹ́ẹ̀ ṣe describe rẹ̀ yìí òkété ní mọ̀ ló máa ń dàbà yìí yarbu so inṣàlá bẹ́ẹ̀ ká tó parí tafsir ọlọ́run ó tọ́ wa sọ́nà lérí ẹ̀ so ká sì kóra dúró lérí ẹ̀ hádà wallahu alam. wọ́n tún béèrè pé ṣé báwo ni ọmọ ṣe lè kí òbí rẹ̀. kọ́lọ̀ ń kó wọlé àtúbí rẹ̀ kó sànù wa wá sí lórí ọ̀rọ̀ báwo la ṣe lè pọ́n òbí wa lé àwọn ìwọ̀nba àsìkò tá à ń lò yìí kéré láti fi ṣàlàyé ẹ̀ nítorí pé láti lè sá fún àṣìgbọ́ ọmọ mi ń bẹ kò kulẹ̀ lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ nígbà bá tún wá ṣe wá sí ó wà pé bàbá kódà àwọn dáhùn dọ̀bálẹ̀ fún yín mọ́ o kò lẹ́kọ̀ọ́ lé gan tẹ́lẹ̀ so agbọ́dọ̀ kọ́kọ́ sọ̀rọ̀ nípa kí náà ń pè ní tàwádò ìtẹríba fẹ́ni tó jù ni lọ nínú ṣẹ̀ríà Islam wàláì téèyàn bá gbàgbọ́ yé béèyàn ṣe pẹ́ni tó jù yàn lọ pàápàá jùlọ òbí èèyàn ó súnmọ́ kóbi yẹn mọ́ béèrè pé ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ àwa tá a la gbàgbọ́ yé ẹ̀sìn àì ṣe ìdá kan nínú ìdá ọgọ́rùn-ún èyí tẹ̀sìn ní ká ṣe gan sáwọn òbí wa àì ṣe. so ìbéèrè táwọn ọmọ béèrè gbẹ̀yìn ṣèbọn sani ká má dọ̀bálẹ̀ ṣèbọn ní amọ̀kúnlẹ̀ èyí ń lọ́wọ́ à concentrate lé lórí àwọn èyí tẹ̀sìn ní ká ṣe gan mélòó ló ń ṣe fáwọn òbí ẹ̀ so ibi tọ́rọ̀ wà nìyẹn àwọn èyí tẹ̀sìn ní ká ṣe yẹn téèyàn bá mójútó Yorùbá bọ̀ wọ́n ní ọba kò sí táwọn òbí wa fẹ́ lò lọ́dọ̀ wa náà ni pé kán rí wa pé àtẹríba fún wa lọ kò yí ṣe pé dọ̀bálẹ̀ yẹn ló fẹ́ dowó fún yorùbá náà bọ̀ wọ́n ní kinní kan dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣò so kì í ṣe ní táfẹ́ lò nìyẹn bẹ́ẹ̀ tí wọ́n gan òyì sọmọ tó lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ nínú òṣèṣì kódà kéèyàn ó nàró níwájú òbí èèyàn kéèyàn máa sọ̀rọ̀ báyìí ó tún lẹ́kọ̀ọ́ béèyàn ṣe dúró níwájú òbí èèyàn ọmọ èlò lọ́mọ yẹn so ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ mọ́sálà pé sálẹ̀ dọ̀bálẹ̀ sálẹ̀ dọ̀bálẹ̀ aslan ìmọ̀ àdọ̀bálẹ̀ gbalaja báyìí máa kíyàn ṣẹ̀rí àsìlámù farama nítorí pé ó ní n tó bí n tó dẹ̀ bí nínú culture yorùbá ni wípé n tí yorùbá gbọ́ yé pé ń jàpọ̀nlé o náà ni pé ìgbà tó o bá yẹpẹrẹ ara rẹ fún mi ni mo tó gbà pọ̀ pọ́n mi lé lẹ́ẹ̀fì rí pé ilẹ̀ yorùbá táwọn yàrá bá fẹ́ kí ọba yóò dọ̀bálẹ̀ kódà ẹlòmíì yóò tún bu èpẹ̀ yóò dà lórí báyìí kábíyèsí o mú ìka ọ̀tún o yóò mọ̀ yí kódà kó sá sọtún funfun lọ́wọ́ yóò mọ̀ yíra mọ́lẹ̀ láti lọ sọ pé òun yẹ pẹ̀lẹ́ tán yẹn ọlọ́run nìkan ló dẹ̀ nìyẹn. ṣùgbọ́n látara wípé n ta bá ń lẹ̀ nìyẹn àṣà ni àṣà sì máa ń ṣòro yí nítorí pé wọn èyí ṣẹ̀ṣẹ̀ kọ́yàn ní àṣà lójú àtinú oyún láti ń kọ́ àṣà so látara àdíyelé ṣùgbọ́n tá a bá ní ká gbèsè gbẹ sẹ̀ríà sẹ̀ríà islam ò faramọ́ ọ̀nà wa ní islam ní ká fi pọ́n ẹni tó bá jù wá lọ lé odidi wá sí kan ni tá a bá lè máa lò kò ní sẹ́ni kankan tí ó béèrè rẹ̀ wálé so èyí ò ní kí tọ́lọ́n bá fún wa nígbà láàyè àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ò lè wáyé rẹ̀ kọ́lọ́n bá kí o wa lọ́wọ́ ọlọ́wọ́ àlẹ́ ìbéèrè tí ó ti ṣe nínú mọ́kànlá yẹn pé báwo ni kò ṣe kí eléyìí kò ṣe kó kí ní àsìkò tààrà yẹn ni àbí ó sọ di òru ìbílẹ̀ lẹ́ẹ̀kejì wọn ní ẹjọ́ wọ́n ṣé a lè fi gàrí yọ gàrí tàbí èlùbọ́ yọ jákà kí ni àlàyé lórí rẹ̀ àkọ́kọ́ oníbèrè kan kọ́kọ́ béèrè béèrè pé ṣé obìnrin tí ó ń lo nìkọ́ọ̀bù tó jẹ́lẹ́à só lè máa fi pọnmi ẹ kọ́kọ́ rẹ̀ ó fa omi sínú ilé fún un nínú ṣẹ̀ríà Islam obìnrin tí ń múra bọ́lọ̀ sí ni ó múra kì í ṣe áńgẹ́lì kì í ṣe áńgẹ́lì èèyàn ni gbogbo téèyàn ń ṣe náà òun náà lẹ́tọ̀ọ́ àti ṣe lókùrúgbà tí nǹkan yẹn ò ti kópa lára bá ìjọmọlúàbí rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ṣẹ̀ríà Islam ó ṣe wá lójú kòkòrò púpọ̀ ká ṣe dáadáa sáwọn ìyàwó wa anabi sallallahu alayhi wa sallam anabi ni khiyarukum khiyarukum li nisaihi wa ana wa ana khayrukum li ahli anabi ni àwọn tó dáa jù nínú yín òun náà làwọn tó bá dáa sáwọn ìyàwó wọn anabi ni lórí abala bẹ̀yẹn èmi ni mo ṣe kò kínní sọlá anabi ni mo dáa sáwọn ìyàwó mi púpọ̀ so nínú àmì pé ìmọ̀ ni èèyàn pé òun ni kéèyàn ará mi pé èèyàn máa kẹ́yàwó èèyàn èèyàn máa ń ràn àwọn èèyàn lọ́wọ́ ó rí i pé kọ̀rọ̀ ọlọ́run láti lọ́ọ́ máa bá a pọn omi bá a fa omi òun sínú ilé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn obìnrin máa ń ṣe nínú ilé kì í fẹ́ẹ̀ jẹ́ kí wọ́n ráàyè primary assignment wọn gan kó tó igi yóò lọ ṣẹ́gi ń gbó nígbà bá tún dáná lẹ́yìn kùlé òjò tún rọ̀ òjò ti pagi yóò wá fẹ́ fẹ́ fẹ́ fẹ́ fẹ́ almost be thirty minutes forty five minutes níná tó jò ìgbà yẹn ní ó tó gbóúnjẹ kaná kó tó dáná oúnjẹ yẹn tán àwọn ọmọ ti léètì school wo effect nǹkan yẹn kó tó ṣèyìn òtán ó fẹ́ fọṣọ ó ṣẹ̀ṣẹ̀ wọ ọmọ lọ síbi mẹ́ẹ̀lì mẹ́ta kó tó dé lẹ́yìn ibi wákàtí méjì lójúmọ́ gbogbo àsìkò yẹn ó lọ in tó yẹ kó fi lè ṣe àwọn nǹkan míì kó fi ṣe kódà ìwọ ọkọ tó bá wá ti ṣe wàhálà lọ tó bá wá dé nírọ̀lẹ́ ìgbà tó bá rí ìyàwó rẹ̀ ojú rẹ̀ ó ti kóró yóò ti dààmú yóò ti ṣe wàhálà kí lọ́nà ọkùnrin bọ́lọ̀ bá fún ọ nígbà láàyè ọlọ́run gbé wa ga jura wa lọ ní ti arizikì bẹ́tẹ́ lómìn ní yóò mọ̀ rògbọ́n àwọn ìyá wa wọn lọ́mọ ṣẹ́gi nínú gbó ni yíká àárọ̀ lù ọ ni nígbà ọlọ́run fún ọ nígbà láàyè kí ló ní kọ́ ọmọ ìyàwó rẹ̀ ọmọ logas kọ́ ọmọ logas nílé nígbà ọlọ́run fún ọ lágbára rẹ̀ kò níye owó tó ná tó fi ń sẹ́ẹ̀tì rẹ̀ lóṣù sírò ẹ̀ èlò wá oye tó ná lórí gáàsì lóṣù pátápátá three thousand five tẹ́ ẹ̀ bá sì tẹ́ ẹ̀ bá pọ̀ ẹ lò lò fóṣù kan wá wo iye tó ń ná lórí tó fi ń recharge card lóṣù so látara àdé eléyìí ká ṣe dẹkùn fáwọn ìyàwó wa ẹni tó wá rí pé òun ò lè kó sí tó burú ó lè bá pọn mi sínú ilé àwọn èèyàn lè máa fi ọ́ sí yẹ̀yẹ́ o díwọ́n fi ọ́ sí yẹ̀yẹ́ ó lè bá pọn mi sínú ilé bó ṣe pé kànga lẹ ní ó lè gbé kinní síbẹ̀ kàn fà wọnú ilé kó ṣe pé kò ní ìdí kó ṣe máa fà á tí omi ò fi máa wọnú ilé bẹ́ẹ̀yàn bá wá ṣe nǹkan yẹn pẹ̀lú àníyàn pé ọlọ́run ní ká ṣe dára sáwọn ìyàwó wa èyàn ó tún wá gbà ládàá lọ́dọ̀ ọlọ́run torí pé ìyàwó lè má mọ́ o ní tó kọ́mọ̀ nìyẹn o bó o ṣe ń ṣe òun ìrìn kílẹ̀ wá ṣe ẹ lọ́wọ́ àwọn ẹgbẹ́ yín tán o má wò yẹn o má torí rẹ̀ ṣe o torí pé tó o bá torí rẹ̀ ṣe nǹkan yìí ò ní tọ́jọ́ o sá ṣe nítorí ìtọ́lọ́run ìwọ ni bọ́ ọ bá ra nǹkan bọ̀ fóbìnrin gbà mí yóò ní ah, ah, wọ́n ti rí yín lọ́kùnrin ọkùnrin yìí mọ̀ nǹkan rà àwọn ti gbá yín o ọkùnrin ó ti dá tó bá ẹ̀yin tí wọ́n tí wọ́n ò lè gbá ẹ̀ sì mọ̀ra fúnra yín ẹ̀yin ó tún àníyàn yàn ṣe so ti wà báyìí ṣùgbọ́n yìí ò wá túmọ̀ sí pé torí pé obìnrin ti ń bojú kó wá sí pé òun ò lè pọn mi òun ò lè ru omi kò sí nítorí ní kó mọ̀ ru omi tí bùkátà bá béèrè fún pé kó ru omi ṣùgbọ́n a fẹ́ káwọn ọkùnrin ká máa ran àwọn ìyàwó wa lọ́wọ́ pẹ̀lú àníyàn pa afẹ́ gbalada lọ́dọ̀ ọlọ́run ẹ yé o pẹ̀lú àníyàn pé ó fẹ́ gbalada lọ́dọ̀ ọlọ tó bá lọ jẹ́ pàníyàn tiẹ̀ nǹkan yìí ò ní last o torí pé njẹ́ ò ṣe sí ọjọ́ kan ó sì bínú pé ò ní ṣe nǹkan yẹn mọ́ so ládàá rẹ̀ ó bá dínkù so kọ́lọ̀ nǹkan wọlé àti obìnrin ẹ̀kọ́ sọ àná wa nítorí àsìkò inṣàlá àdàdúró ń bíbá so kánà kọ́lọ̀.